ẹsìnmù kìí ṣe gbogbo èèyàn kódà tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa sẹ̀ríà ńlọ́lẹ́tọ̀ láti jẹ́ mufti fatuwa gbẹgbẹ fúnra ara rẹ̀ ẹ̀kọ́ kan ní tó dájú gédégbé nínú ilmi usul al-fiqh táwa ló lè di mufti kí ni àwọn mẹ́jẹ̀mú kí ni màtọ́ ni so gbogbo eléyìí kankan ni àwọn aláwọ̀ àwùjọ ibi tí mo ti kà mọ̀ fún kankan tí mo ti ní ìkan lọ́dọ̀ wọn ẹ̀rí tó gbogbo ọmọ ilé kí ó náà torí gbogbo wọn ni ó bí ọba kò sí nǹkan kan nínú ẹgbẹ́ labas bóòlù ló ṣe báyìí àpò burú máa lọ bàbá sì àánú kò sí tààrà kankan máa lọ <laughs> ẹlòmíràn sọ pé hmm, tó ṣe ó ṣe àṣà fún lamẹ́ẹ̀dógún gbogbo èèyàn ló di mufti wọn bá ti lọ lé kí wá ẹbí àfáàlé wa ẹjẹ àbí àfáàlé wa àfáàlé wa ẹ máa sọsọkúsọ ẹ máa wé òkúwé tọ kódà ẹtí ò tẹ ẹ mọ̀nà lẹ́jọ́ ẹni tí ò mọ̀nà lẹ́jọ́ gbogbo wọn ni mufti wọn láwùjọ aláìmọ̀kan iná lọ́fà làwọn èèyàn ṣe béèrè ìbéèrè gba ẹsìn tó kékeré la fẹ́ béèrè ẹsìn fa gbogbo gbẹ̀yìn alólùmọ̀ sọ̀rọ̀ túmọ̀ sí ká ẹ̀ma ká ti pọ̀jù láwùjọ ẹnìkan sì béèrè ní ẹ̀jẹ̀ sì béèrè láàárọ̀ lórí fóònù so èmi tí wọ́n á dáhùn ó sì ti sọ kó tó béèrè pé àwọn ń fa ọ̀rọ̀ kan ni àwọn sì fẹ́ mọ òdodo rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìfẹ́ kan ọmọ ṣe olúbèrè bá ẹ̀ ń fọ̀rọ̀ kan fẹ́ mọ nígbà tí èsì pé fìtínà làwọn afẹ́ máa dálẹ̀ tó wọ́n wá mà tó máa ń wá mà béèrè mà àmọ́ pé nfa kankan kí ni wọ́n fẹ́ fi ṣe wọn làwọn fa kankan ni àwọn sì fẹ́ mọ òdodo ń parẹ́ wọ́n dà kúkú nígbà tí ó sì béèrè tá dáhùn mo rò pé ọ̀rọ̀ wọn bá àwọn kan láàmú nínú àti wọn jọ ń fọ̀rọ̀ ẹnì kan bá ní ẹjọ́ wá kí n bá wọn sọ̀rọ̀ ẹjọ́ wá kí n bá wọn sọ̀rọ̀ ọlọ́run á ní kí ẹni tí fóònù wà lọ́wọ́ rẹ̀ ọmọ ìgbé wa mo rò pé n ti mọ̀ pé wọ́n gbọ́ tààrí orí wọn so mọ̀sánú gbọ́ nítorí ẹjọ́ wá kí n bá wọn mo ti wá rẹ kẹ pé máa gbé fún un <laughs> so torí tó lọ́wọ́ á sì lè máa fẹ̀sìn ṣeré bá wọn ò mọ kankan fáwọn ẹ̀sìn ọmọbi tí alif kọjú sí ọmọbi tí báwo kọjú sí tí máa pe sọọdù fún ọ ní bá báàlì èyí tó kéré jù nínú kéwòn ọwọ àmọ rò pé ọwọ àmọ rò pé àwa rò pé kíní yóò burú báyìí ẹyin ta pé kíní sẹ́ńdíkà lè kù gìrì lọ sí ọ̀dọ̀ mẹ́kọ ní ìsìnkí sọ pé ẹ ibi tẹ fẹ́ rọ gírísì sí òun tẹ bá rọ mi sí kọ̀ bá dáa èmi wò pò mí lọ yẹ kàn á ah, tí o gbé bàbá dàpọ̀ ẹ̀rọ jókòó labẹ́ bí mi. wọ́n sọ alẹ́ kọ́rọ́ ẹ̀sìn náà láwọn máa fi ṣeré àwọn àwọn wò pé ẹ̀yin gẹ́gẹ́ bíi tàǹtàní wọ́n á kí káfíńtà lọ́mọ àwa náà ní bọ́ jiyàn nípa èso wọ́n bá lè so tírì lólu ẹ̀lò tírì tètè ẹ bá lo fọ́ igi lè máa fọ́ àníbọ̀ jiyàn pé léwu ẹni tó sì fẹ́ ṣe bíríkìlẹ́yà tó máa ní sìmẹ́ǹtì làwọn lò yẹsẹ sìmẹ́ǹtì funfun àwọn oníkó dandan funfun la fẹ́ rí mbẹ́ nígbà tí èsì pé ọ̀gbádùn bóòlù ṣọ́ ajé tó ayé ẹ̀kọ́ nípa ẹ̀sìn ni wọ́n máa ti àyọnu sọ́ sí ìdí ìta àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ fi mẹ̀sán náà wà láwùjọ wa àgídí lásán lórí ètò tóbi dórí àwọn tó ń pè láàfáà gan àwọn náà mọ kankan pẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àgídí lásán ti gbọ́ ìlú mi wọ́n ti wá gbọ́ mọ́ lọ kéwú. ẹni tí ò bá lè ṣàfaradà àbùkù pé sì tó ń kéwú ti sìn bó ṣe dàgbà tó yóò sì faradà àbùkù pé ah, kankan ìwò ń fẹ́ mẹ́ kéèyàn mú ìtìbá ń wù à níbi tí màá wà gan kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá jókòó tí wọ́n bá jókòó tí wọ́n jókòó níbi kan tẹ́nìkan bá fi lè gbé béèrè wa kálukú ọmọ yẹ ni tẹ́ni àkọ́kọ́ bá yẹ ẹnìkejì ọ yẹ ẹnìkẹtọ yẹ títí tó fi padà lórí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ yẹ o pé ẹ wá ṣàánú ẹni tí ń ṣèbéèrè torí kálukú ọ̀fẹ́ forí ara rẹ̀ gbé ní tí èsì tiẹ̀ tó bá dé lọ́la òkè yà mọ́ tó ti pé wọ́n ní ọ̀la àmọ́ lónìí à kẹ́ni ọmọ tí ọmọ kankankan náà gba ṣèbéèrè ṣèbéèrè kadà ń lò ẹsẹ̀ ìgbà ya <laughs> ọmọ tó fẹ́ wí ni sontori ọlọ́ni wọ́n ẹ̀ stọ̀tù nẹ́kẹ̀fẹ̀ nìsa ẹ sì àkíyèsí àyà yìí o wọ́n ń ṣe ìbéèrè òfin ọlọ́run lọ́dọ̀ wa nabi muhammed sallallahu alaihi wasallam nípa àwọn obìnrin anabi gan ọ̀mọ̀dáwọ̀ rẹ̀ fatiwa nufa anabi gan ọ̀mọ̀dáwọ̀ rẹ̀ qulillahu yuftikum fihin sọ fún wọn kọ́nà ọ̀bọ̀ ṣe fatiwa fún wọn pa wọn subhanallah sọ fún wọn kọ́nà ọ̀bọ̀ ṣe fatiwa fún yín nípa wọn eléyìí ló bá ní imam ibn qayyim rahimahullah láti kọtira àwọn alqayyim i'lamu al-muwaqqi'in ar-rabbil alamin ìkó àwọn ẹni tí wọ́n ti tí wọ́n ti sáìn tí wọ́n ti sáìn dípò ọlọ́run ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi lo sí sáìn tí wọ́n sáìn yìí yẹn ní káwọn olùmọ̀ wọ́n tọwọ́ bọ̀wé lórúkọ ọlọ́run. fáwọn ọmọ ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn so wọ́n á nídìí láti kẹ́kọ̀ọ́ tí wọ́n fi lè lo àyè náà tí wọ́n ní sílò ẹn torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé tí ẹ̀ bá fẹ́ jẹ́ olùmọ̀ tí wọ́n máa dáhùn èèyàn lóhùn kà béèrè ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tíra ẹ̀ ń bẹ́ nínú tọ́ ẹ̀kọ́ ká ó sì jẹ́ ìdí mẹ́rin tí ó tí ó sì ṣe làákà ìsìntínká tí ó sì gbọ́ yé nítorí pé àǹfààní ti bẹ́ńbẹ́ ọ̀pọ̀ tayọ sí sọ. ọlọ́ni wọ́n ń bi wa nínú Muhammad sallallahu alaihi wasallam léèrè nípa àwọn obìnrin kí ló fà tó fi jẹ́ pé béèrè nípa àwọn obìnrin. ìdí ni pé obìnrin ọ̀lẹ púpọ̀ obìnrin lẹ púpọ̀ tó jàre ó lè bú sẹ́kún. báwo wá ní tó bá jẹ̀bi ó ẹni tí ń ba ẹ̀dá náà rojọ́ wọ́n sì ike ìkíní kejì wọn wọ́n dá obìnrin láàrin wàlẹ́ ò lè bú sẹ́kún bẹ́ẹ̀ bá dá lẹ́bi ńkọ́ kí ni ó tún sí lóbi yóò obìnrin lè máa gbónú jẹjẹjẹ kọ́ máa tapá kaka kọ́ máa bá a ṣe sàá yóò jókòó yóò ronú pé ah, òun náà ló ń ṣe báyìí yóò bá bú sẹ́kọ̀ọ́ kí ló ṣe o subhanallah ọkùnrin tọkùn bá fi ṣe bẹ́ẹ̀ tọkùn bá fi ṣe bẹ́ẹ̀ gbọ́n ní ọ̀hún adìkù ní ọ̀hún arọ̀ bí wọ́n bá bá yín mi rárá o yóò tún gbé lókè ni pé yes anybody tó bá kọ lọ lónìí tonti kó náà yọ máa ka lọ́wọ́ kó tí wọ́n lẹ́sẹ̀ kó tí wọ́n sọ ọ́nù drọ́ọ̀mù yọ mọ̀ wá rẹ̀ àmọ́ obìnrin ó lè má pẹ́ ó lè jìnnà obìnrin tó yẹ pé ọkọ ṣe wọlé ẹnìkan lọ́kàn sọ fún pé ọkọ rẹ ti fẹ́ yàwó mi o mọ́pẹ́nu mi ló ti gbọ́ àwọn ọ̀daràn ti da eérú bàbá túlétúlé nítorí òun ọ̀fẹ́ kọ́ lọ gbọ́ lẹ́yìn kọ́mọ́ wa jẹ pé irọ́ bọ̀ lójijì ẹgbọ́n kan bá tọ̀ wọ́n àtọ́ sọ fún un bọ́kọ bá sì ti ń bọ̀ torí pé ń páàkì mọ́ṣíìnì rẹ̀ ni wọ́n ti máa fín in kíní air freshener sínú létí gbogbo nu ló ti máa rùn òórùn tó da látòdì lọkọ gan ti mọ yes ya aya rẹ ló ń rí fẹ sọjọ yẹn òtù wa máa ma lọ gbégbé ọmọ gbogbo sí ẹ̀bá àlẹ̀ ẹni tí ìtì e máa bá ní fín lọ́fíńdà alẹ́ tó wá gbé lọ́fíńdà oríṣìí kejì sí <laughs> ẹnu ọ̀nà lónìí ẹ̀rọ pé nǹkan ti ń dàrú mẹ́wọ́ so ìdí máa ṣe ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa rárá o ẹ máa wọlé ẹ máa rárá o ọkà sunu dúdúdú lónìí tẹ ẹ sílẹ̀kùn oṣù ẹ káàbọ̀ lóyún sí kí ni wọn náà wọn náà ṣe ọfẹ ṣe bí ọkùn ọkàn fàdúró ni pé tani wà táwọn tani so lọ́wọ́ ni ọkàn wà ní bí ìgbà tí ọfẹ bọ ọbẹ̀ wù tọ́ra ìwù rẹ mú tọ́ yá látòkè délẹ̀ pé wọ́n ti sọ fún wa ti gbọ́ ta ló sọ fún mi ta ni rẹ́díò ọ̀yọ́ tó sọ fún pé kí ni yà kò sí gbogbo tẹ́ bu àṣírí títú bákan náà ní ọ̀kúkú sí fọtí lẹ́ẹ̀kẹ́ kìíní àtẹ̀kẹ́ kejì ọkọ wa sọkùn ń bá ní kó wọn lù ọlọ́mọdé wọn lóko èèyàn lọ́rùn bẹ́ẹ̀ lọ́wọ́ pé ọlọ́run máa sẹ́ǹsì o torí tí omi máa instigate ẹ tó ilé ẹ̀sẹ̀ níbi tó ti dá sọ bá lọ pààyàn ọ̀pààyàn ni ó ń bá mu mára so ọkọ òṣìṣẹ́ bí gbàtú wọn ló tó ìmọ̀ wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọkọ bá tún wẹ́wù mí ọba jáde ńlé fún kọ́kọ́ tó dé ó ti bú sẹ́kún tí wọn wá ti fọwọ́ arọ òun dára òun lágbo náà báyìí kí wọn á ní ọdẹ orí tó sí òun lónìí báyìí tí wọ́n mọ̀ kítara àtàgọ́ ọmọ gbọ́ àwọn oyin wo nù. so torípé bí ilẹ̀ à tọkùn bá lè fẹ̀ ìyàmú ẹ̀rọ tó gba létí pé kíni yóò tún wá yóò tún wá wá kókó tó tún máa kó gbogbo dúkìá rẹ̀ ńkó à ó dìgbà tó ń bá sọ gbogbo táǹgàrà ìdílé ẹlẹ́ fún gbọ́kùn ìṣèlú àwọn obìnrin à àfi àwọn obìnrin tó jẹ́ pé àdámà tí wọ́n tún ti yí padà o tọ́ba àwọn ọ̀daràn kan tún wà báwo tètè pé yóò lé burúkú ni tó ọba sọ́ra tó bá rọ ọmú so irú àwọn eléyìí wà so àwọn obìnrin lẹ ìlọ́fà ló fi jẹ́ pé ẹ̀rí pé ló ń mú ọ̀pọ̀lọpọ̀ àyà wọn máa pàkíyèsí pé ẹsẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú wọn nínú àwọn àdé anabi sọlá ṣe ní wọn máa sọ fún ẹsẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú wọn ní ìbálẹ̀ ẹsẹ̀ wọn kó dúró dọ́gba wọn dàá torí látara egun ẹ̀fọn àyà lọ́lọ́run ti dá wọn egun ẹ̀fọn àyè sì nà kì í tọ́ ọlọ́ni nígbà tí ẹnìkan láti ní àwọ̀ obìnrin yìí obi tó kú sí ikọ̀ bá láàmú àfi kí erí kó mọ̀ nà ọ́ àfi kó ọtọ́ àfi kó ọtọ́ àfi kó ọtọ́ ọkà dání dídá rẹ̀ náà sì ní kéèyàn kọ́ lẹ̀ torí ẹ̀ ọlọ́run sọ fún wa náà ni irú ti jẹ́ pé nínú hijjatul wada hajj tánàbí ṣe ti dágbére ẹ̀ríkà ní bisalòlá àṣẹlẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ fún wa ká máa ṣe dáadáa sáwọn obìnrin nínú àdéhùn mi ó ní ẹni tó lóore jù nínú yín lẹni tí máa ń ṣe dáadáa jù sí ìyàwó rẹ̀ èmi ni mò ń sì máa ṣe dáadáa jù sáwọn ìyàwó mi torí ẹ̀ òun ló lọ́lá jù ló lóore jù ní gbogbo wa ìdí nìyí tó fi máa béèrè nípa àwọn obìnrin kò ní béèrè nípa àwọn ọkùnrin gbogbo àti ń pariwo lónìí nígbà àwọn wá ẹ̀tọ́ àwọn obìnrin wípé women right ẹnì pé àwọn ọkùnrin náà pé ah men right ńkọ́ ah sóbì nìkan náà aláyé ni wọn ò wẹ́tọ̀ táwọn pín fún wọn ẹ̀tọ́ obìnrin ah, ọ̀hàn ọ̀hàn because nínú gbogbo ẹ̀sìn àti nínú gbogbo àgbọ́yé ọmọnìyàn ẹ rí i pé n tó súnmọ́ jù onípa ọmọ sábà fi àjẹ àwọn obìnrin yàtọ̀ sẹ́sìn islam yàtọ̀ sẹ́sìn islam ẹ̀rí nísìn nínú ẹ̀sìn àwọn kan wọ́n lóbìnrin ọ̀gbọ́dọ̀ dé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ lọ́wọ́ àmì bíbélì ọ̀gbọ́dọ̀ dé sínágọ́gù àbí mọ́ṣáláṣí sínágọ́gù sẹ́sìrì <laughs> láyé ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin lọ́wọ́ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ni la tamna'u ima Allahi masajid Allah ẹ má kọ̀ fáwọn obìnrin o àwọn ẹrú ọlọ́run lóbìnrin ẹ má kọ̀ fún láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run ṣùgbọ́n wọ̀sọ̀ láti wọ́n nà fi gbòòrò tì hìn nà xayì irun tó bá kí lè wọn lórí ju ìtàn lọ kí mọ́ṣáláṣí wọn ẹ wo ìsìláàmù bẹ̀ ẹ lọ́ọ́ ẹ má kọ̀ fún wọn láti lọ sí mọ́ṣáláṣí àwọn kan sì ní tọ́wọ́ bá dé sinagogu sẹ́ni pé àwọn ẹ̀sìn míì wọ́n yan obìnrin jẹ púpọ̀ kódà wọ́n tún ní tọ́wọ́ bá ní béèrè ọ̀gbọ́dọ̀ béèrè lọ́dọ̀ ọ̀gá wọn ọkọ ní ọba abéèrè náà ilẹ̀ ẹ̀dọ̀lọ́wọ́ ẹ̀yin sì rí báwọn obìnrin ṣe máa bí anabi sọlá àṣẹlá léèrè ọ̀kan nítorí rẹ̀ gánà ọlọ́run ṣe sọ suratul mujadala lẹ̀ qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha kì í ṣe kó wá sí ìbéèrè lásán o nítorí báwọn sọ báwọn torí ẹ̀ ń bọ̀ ní islam ti ní kọ́ ọmọ ìbéèrè kọ́ ọmọ ìbéèrè bá wọn tó pé islam kò sáyè ń bẹ̀ fọlọ́dọ̀ so eléyìí ńlọ fà ló fi jẹ́ pé wọ́n mọ̀ sí béèrè nípa àwọn obìnrin síbẹ̀ sí ti mọ̀ pé àwọn arúgbó náà láyé jàhílíyà wọn obìnrin ọ̀dọ́ àwọn kankan lọ́dọ̀ wọn láàyè ni wọ́n máa gbé wọn lọ sí wọ́n kọ́ àwọn kún wàhálà lásán wàhálà lásán tí wọ́n bọ̀ tí wọ́n dàgbà tẹ́nìkan wàá mú lọ́jọ́ kan tó bá sì jogun ni wọn ò lè jà kankan lógun wọn kàn dojú tíyàn ń gbà bá tí ọ̀tá bá borí èèyàn kó máa wọ́n kó wọn lọ lẹ́rúgun ìdí tí wọ́n fi máa lọ sí àwọn obìnrin tí wọ́n láàyè torí ẹ̀ Islam ọ̀pọ̀ obìnrin lé àwọn òyìnbó tẹ̀ ṣe wò tó bá gbà wọn ní kíbla yín òyìnbó lẹ kàkún èèyàn àwọn lẹ kàkún ọ̀làjú ẹ̀ka civilization òyìnbó náà lọ́dọ̀ àwọn róòm ó lè wọ́n sọ̀kò obìnrin pé èèyàn lamẹ́ríkà tó fi tò ní ìbá yìí obìnrin ò tí ì rẹ̀ gbà. àbí kíni tọkàn máa ka newspaper arọ ní amẹ́ríkà tó fi dòní lọ́pọ̀lọpọ̀ iléeṣẹ́ tọkùnrin àtọkùnrin máa dán ṣiṣẹ́ nìkan náà owó obìnrin kò tí ì tó tọkùnrin. di sí ìyá sọ̀rọ̀ àwọn sèlófin lọ ní ń dá sí abojúkun lẹ́bẹ̀ẹ́ gbogbo tó bá ti ayé wọn tètè yọnu sí ayọnu sọ ẹ fáwọn omi lẹ́tọ̀ wọn ẹ ń tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ sẹ́yìn ti fáwọn àti yín. bó tilẹ̀ pé wèrè làwọn gbà mí o gbogbo ẹ̀tọ́ kẹtọ̀ ẹ̀tọ́ òfò wọn pa àwọn òfò mi ní ayé Bill Clinton àwọn obìnrin ṣèwọ́de wọn ní àwọn fẹ́ gba ẹ̀tọ́ tó kù nínú àwọn ẹ̀tọ́ àwọn kí ló dé tó ti jẹ́ pé tí ọkùnrin bá ń swim ní swimming pool tó bá ń lúwẹ̀ pátá nìkan wọn pé káwọn wọ̀ kí ló dé tí wọ́n tún fi kọ́ mọ́kún tàwọn ẹ dákun ẹ wo nǹkan mẹ́ <laughs> subhanallah ee ṣe ẹ̀tọ́ náà tún àbí ẹranko lásán gbogbo ntí ọba làákàyè ẹ máa ń rí lọ́dọ̀ wọn kò lè yà wá lẹ́nu torí laysa ba'da al-kufri dẹ́m lẹ́yìn ìjọba bá ti jẹ́ kèfèrí kò tó sẹ́sẹ̀ kan mọ́ àrùn ńlá ti dá mẹ́lẹ̀ kéékèèké tó agbórí ẹsẹ̀ lọ́yẹ káwòrẹ́ àbí ètò dá mẹ́lẹ̀ tó jẹ́ nílá torí kéékèèké ò tó dá mẹ́lẹ̀ àrùn ńlá tó dá mẹ́lẹ̀ lọ́yẹ máa ń lóògùn fún torí ẹ̀ á sì rí gbé nínú àṣà Yorùbá náà a wọ́n yí àwọn obìnrin jẹ gan o wọ́n yí àwọn ẹ̀jẹ̀ gan o nínú àṣà yorùbá ló fi jẹ́ pé obìnrin lọ́dọ̀ àwọn yorùbá nínú àṣà wọn kò lẹ́nu ọ̀rọ̀ kò lẹ́nu ọ̀rọ̀ kò sì lẹ́tọ̀ọ́ sí kó jogún gẹ́gẹ́ bí àwọn jàìlíyà kò bẹ́ẹ̀ làwọn obìnrin náà rí lọ́dọ̀ àwọn yorùbá torí ẹ̀ islam ò sì ní kankan jẹ́ ó fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ni ẹ̀yin náà wò wò tí wàá pé lórí àṣà lẹ́bàá fi fẹ́ yàwó ẹ̀yìn pé tìyàwó ọba nu yóò máa ṣerú fún gbogbo ara lé nu gbogbo àwọn ẹgbẹ́ ìgbẹ́ ẹ̀dí rẹ̀ ni wọ́n dìbò ọ̀dá àtàǹtí ẹ mọ̀ pé yà ni ó dìjọ́ tó bá sọ ọmọ tí wọ́n ẹ̀yìn pé ọmọ ọlọ́mọ lẹ́ fún báyìí ọmọ tí yín náà ń dàgbà bọ̀ gbogbo àwọn ọmọ pínrínsín àwọn ọmọ tí ò tí ì tó kún fún mú ìyàbọ̀ mi ọkọ mi eyín afẹ́ akọ̀wé arógbómọ̀ torí bàbá bàbá fún kọpọ̀ wọn kọ àbùkù àbẹ́ ẹ̀kọ́ ni kí ni wọ́n káyàwó kọ bẹ́rù ìgbà tá mẹ́rù wá fún wọn lé wọn gbogbo àwọn ìgbọ́n ọkọ gbogbo àwọn àbúrò ọkọ ni wọ́n mọ fọṣọ fún àfi bí ìgbà tá àgbàlagbà fún wọ́n fọṣọ títí títí títí gbogbo orúnkún rẹ̀ yóò dọmọ ọlọ bẹ́ẹ̀ni yóò rò kà fún gbogbo ilé ilé ò lè jẹ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rọ pé orógùn tí wọ́n lò tí ó lè kọ̀ǹtúrò èlùbọ́ à èèyàn múra bẹ́ẹ̀ni ní bá sì ní ṣíṣe ń kọ́ wọn ẹ̀yàwó ẹ̀yà eruku ń gírí mi. ẹjẹ kọlọkadà ọba ọ ọ ọ ọjà bọ àwọn orí kó kó fún kó rí màá orí làwọn tó ńgbà tá a wà bí yín ìyẹn ni pé àwọn náà fẹ́ yọ òróró ètò àwọn màmá kan sí fáwọn náà lórí jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ àwọn ìpàdé tó ọdún mẹ́ta tó ebe ẹsẹ pé ya amárìlì pé kíni kankan so ó sì ti gbàgbé pé àwọn ará ilé àwọn wọn bò ń dá méjì ẹ tásọ di òkú ọkọ ẹsẹ rẹ ọbẹ rí ń bò délé ọkọ lójú pẹsẹ yan báńkì torí kò lójú mójú tára náà ilé ẹsẹ máa ń ṣe sóbìn yorùbá náà nù ẹlòmíì ìyá mi yóò sì fi tú ọmọ ọgọ́tọ̀ ọdún láyé ìrọ̀ ọmọ rẹ̀ ìrọ̀ ọmọ rẹ̀ ó sì tún máa lá akọ ọmọ lórí jùwé wọ́n ń pè ọ jùwé á <laughs> torí kí ni ńjọ tí wọ́n fẹ́ wá wọ́n ti bímọ ẹ̀wọ́ ẹ̀wọ́ ńbọ ni wọ́n ti customize ìrọ̀ wọ́n wá ma ìyó ń yà ńlọ mọ̀ pé ẹ̀gbẹ́ ilé ọkọ ni ẹ̀gbẹ́ náà wọ́n lọ gbà á ńlá sàkàsà ìfìyàjẹ àwọn ọmọ ọlọ́mọ iná gbogbo ẹ̀ kúnra wọn tí yorùbá ní òfin fẹ́ bímọbìnrin àbí òkúnra wọn tó bá sọ fún ọkọ bímọbìnrin bóòlù tún lẹ́sẹ̀ kúrò tó tó sẹ́ni ò lẹ́sẹ̀ pé kí wọ́n máa alihamudulilayi ọ̀dà alihamudulilayi torí pé ẹ ti máa ń tẹ̀ ẹ máa ṣe fún wa ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ìyàlẹ́ máa fi jẹ wọn sẹ́yìn káwọn náà béèrè àbí ẹ̀kọ́ béèrè ìwọ lọ ipò wo lọ́yẹ ká wà àwọn òbí ń béèrè ipò wo lọ́yẹ ká wà ṣé bí àárí ọkọ tó jẹ́ pé níjọ́ tí ìyàwó tó ralẹ̀ nínú àwọn Yorùbá yìí ìyàwó ralẹ̀ mo bá sì pé baálé ni o kò lè mú lọ torí tó bá mú lọ tó ti ralẹ̀ <laughs> nǹkan ṣẹlẹ̀ so ó ti wá ra ẹlòmíì ti sin lọ́wọ́ ti ra lẹ̀ so ó wá gbẹtọ̀ ó kúkú padà gbọ́ náà ni ó sì sọ fún bímọ fúnra wọn ee ìjọ náà ló lélẹ̀ wọ ọ̀rá ọ̀rá náà ẹ̀dá kò jáde bá tí ọmọ má bínú má bínú ọmọdé ò lè sèǹtàn ṣe sóbìnrin láwọn yorùbá yìí obìnrin ìjẹrí ti ń ṣe wàhálà burúkú yẹn tó yẹ pé ó lè ti gán mọ́tò oníṣẹ́ ó dó nìjà látò nìjà ó di kútọ́nù ó di kó ó di gbogbo ẹ̀ gbogbo owó ìrìn àdé ọ̀dọ̀ dìde ọkọ ní òjì kó tíyàwó bá sì tún tó kọ́ sọ̀rọ̀ gbogbo eléyìí wọ́n yìí káwọn obìnrin náà ò lè béèrè àbí ẹ̀rọ kan ó béèrè àwọn bàbá bàbá ní kí wọ́n má béèrè kí wọ́n má béèrè àwọn mọ̀ pé àwọn ń sábòsí lóòótọ́ àmọ́ kó wọn má béèrè à wọn béèrè ṣùgbọ́dọ̀ ọlọ́run ti ń béèrè báyìí ọlọ́run tó dáwọ̀ tó dáwọ̀ wọn fẹ́ béèrè ọlọ́run ní kò lè tí kún fi hìn sọ fún wọn pé ọlọ́run bó fún yín ní ìdájọ́ rẹ̀ nípa àwọn obìnrin kí ni ìdájọ́ ọlọ́run nípa àwọn obìnrin lẹ́sẹ̀ bí táwọn òyìnbó àwọn tó rí wọn ti dàrú tí wọ́n mú gbogbo ẹ̀tọ́ tí wọ́n gbé fúyàwó olórùka magi olórùka magi ọba kó gbogbo owó lọ wọ́n fi tòmátò lẹ̀ àtàrúgbó ẹ̀fọ́ àwọn òrí kankan mú magi ti kó gbogbo ẹ̀ lọ wọ́n nítorí pé tí obìnrin bá ti gbòrùka à tiẹ̀ bá wọn náà nù abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ló wá débi òrùka wọ́n ní ọba ti gbòrúkà tó ná ẹgbàá tiẹ̀ ní ọba ti kú yọ kẹlẹ́ máa ṣe gbogbo dúkìá rẹ̀ torí ẹ̀ wọ́n máa ń salakọ̀wé kọ́ máa ní límẹ̀tì èsì kọ́ máa tẹ́ra rẹ̀ jẹ́ pé no ó tún ló fi sílẹ̀ káfà bẹ́ẹ̀ lọ gba alákọ̀wé a Islam lọ́nà nípa ọ̀wọ̀ bẹ́ẹ̀ kì í ṣe alákọ̀wé pé gbogbo tẹ́sí ni ọlọ́gbà ọlọ́mọdé àṣẹ tí ọ̀dà ọ wàá fi bàbá rẹ lẹ ńkolofo ó fi yá rẹ lẹ láì ní nǹkankan àwọn ọmọ àbíntìyà bá fún wọn a ìyá ńlá ni ìyá ńlá ni sọ eléyìí náà ọyẹ káwọn mọ̀lẹ́bí káwọn náà béèrè ẹ dákun séwu eléyìí ní islam ní àṣẹ rárá pínpín kò sí ń tọjọ bẹ́ẹ̀. wàmà ayọ̀ ń tilẹ̀. في الكتاب في يتامى النساء التي لا تؤتونهن ما قتل لهن وترغبون أن تنكحوهن ọlọ́run ló ń fún ilé sí nípa àwọn obìnrin nígbà tí ṣe àlàyé kan síwájú fún yín nípa àwọn obìnrin àti kàṣíyín létí ṣáájú eléyìí abala kan nípa àdájọ́ tó jẹ máwọn obìnrin níbo ni Aisha olùmọ̀lá ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní tọ́lọ́wọ́ bá sọ ń bí nípa pèsè bá a ti ka abala kasi létí nípa àdájọ́ àwọn tí wọ́n jọ mọ̀ òrukàn nínú àwọn obìnrin tó ṣe é pé ẹ máa pọ̀ láti fún wọn lẹ́tọ̀ọ́ ọmọ tọ́lọ̀ ní kẹ́ fún wọn tó ti pé kò wọn. obìnrin tó jẹ́ ọmọ òrukàn a sì ti máa ta lọ́mọ òrukàn. òun náà ni gbogbo ẹni tí bàbá rẹ̀ kú síwájú kó tó bàlágà ọmọ yẹn ọba àjọ ọmọkùnrin kò bá sì jẹ́ ọmọbìnrin gbogbo ẹni tí bàbá tó bí tó kú kó òun tó bàlágà là ń pè ní kíni là ń pè a sì ti mà ìgbà tó bá ti bàlágà tó bàlágà bàbá rẹ̀ ọba ọ̀kùn ìrìn ẹ̀kọ́ àwọn yorùbá nìsín àgbàlagbà àgbàlagbà fa ìwọ́pẹ̀ wà lóko ẹ̀dọ́pẹ̀ sàánù ọmọ òrùka ni ọmọ òrùka báwo kí ló ṣẹlẹ̀ pé yóò sí bàbá òsì ńlá ni kí ìwọ́ ti kó lọ́mọ òrùka ọmọ pẹ́ńsín tí ò tí ìgbàlagbà tí bàbá rẹ̀ kú eléyà là ń ni ọmọ òrùka nínú wa ọmọ ọlọ́run ti ṣe àlàyé apá kan nínú ìdájọ́ tó jẹ máa níbẹ̀rẹ̀ súra yìí níbi tó náà sọ pé Aisha ni iná ìlọrọ tó náà sọ pé wáyé khiftum alla tuqsitu fil yatama fankihu ma qaba lakum minan nisa tẹ́ ẹ bá ń bẹ̀rù wípé ẹ̀ ní lè ṣe dọ́gba ẹ̀ ní lè ṣẹ̀tọ́ tọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ fẹ́ ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ àmójútó yín ọmọ òrukàn lóbìnrin ń bẹ lábẹ́ àmójútó rẹ̀ ọmọ yìí sì mọ̀ ẹ́ fẹ́ ó sì ti mọ̀ ẹ́ pé tọ́wọ́ bá fẹ́ nítorí pé wọ́n lọ tọ́ ọwọ́ rẹ̀ ló ti dàgbà o ò ní fẹ́ fún sọ̀dá àtúntọ́ yẹ owó ẹ̀ lọ́mọ pé sẹ́yìn lẹ́yìn náà ni wọ́n á kó ten thousand fún lọ́mọ tó kọ́ àlà kankan fún lọ́mọ tó kọ́ àwọn là ń bá tábà lọ́mọ tó kọ́ àwọn two thousand lọ́gbà ọlọ́run tẹ ẹ bá ń bẹ̀rù pé ẹ ní lè ṣe dọ́gba ẹ ní lè fún àwọn ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ ìtọ́jú yín tẹ ẹ lẹ́tọ̀ọ́ sáti fẹ́ wọn bàbá tí ẹ ti kú ìwọ lọ ń tọ́jú rẹ̀ òfin ọlọ́run sì gbà pípọ̀ fẹ́rù nítorí pé ẹ̀yọ́ ṣe mọ̀lẹ́bí tí ẹ sáti fẹ́ ra yín ọwọ́ àwọn ọ̀la ọwọ́ àti mọ̀yìn pé nígbà tó gbé ọ̀lọ́ ń tọ́jú ìwọ náà ló mójútó ṣé wọ́n á fún ní sọ̀dá ìkíwé dára àti ìsọ̀rọ̀ sọ́wọ́ yẹ kó máa di aṣọ fún kó ọ̀rá bàtà fún kó ọ̀rá fún ta ló fẹ́ fẹ́ gan náà rí sẹ́mi pé ìwọ̀n máa rò bẹ́ẹ̀ so nígbà tẹ́ ẹ bá ti ń bẹ̀rù pé ẹ̀ ní ṣe dọ́gba àjẹ́ pé ẹ fà wọ́n lẹ̀ ẹ ti wọ́n rọ́kọ̀ míì fankihu ma qaba lakum minan nisa ẹ lọ fẹ́ ní tó bá wù yín nínú àwọn obìnrin míì tí yín ẹ fi lóyún máa ń ṣàbòsí fún ẹ lọ fẹ́ ní tó bá wù yín nínú àwọn obìnrin mathna wa thulatha ẹ̀bá pẹ́ẹ́lí ẹ̀bá pẹ́ẹ́lẹ́ta ẹ̀bá pẹ́ẹ́lẹ́yìn abẹ́rẹ́ ọlọ́wọ́n bọ̀ fẹ́yàn jẹ torí àyà yìí àyà yìí tó wà wájú wa yìí Aisha radiyallahu anha nínú àdìsí tí imaamu Bukhari gbé jáde nínú tírà wọn àyà yìí sọ̀kalẹ̀ nípa ọkùnrin tí ọmọ òrukànbìnrin ń bẹ lábẹ́ ìtọ́jú rẹ̀ ọmọ òrukàn lóbìnrin ń bẹ lábẹ́ ìtọ́jú rẹ̀ òun lalámòjútó rẹ̀ tí ọmọ òrukàn yìí bá sì kú òní òjògùn rẹ̀ ọkùnrin tí ọmọ òrukàn ti ń bẹ lábẹ́ àmójútó rẹ̀. ọmọbìnrin yóò sì kọ́ ìdájọ́ ní tọ́ba lọ kú tí ó jogún rẹ̀ yìí náà. ọkùnrin yìí àti ọmọ òrùka yìí ọkùnrin yìí àti ọmọ òrùka yìí wọ́n dìjọ ní owó kan tí wọ́n dìjọ jorogún nínú ẹ̀ yìí òrùka yìí àti wọ́n dìjọ jẹ́ orogún nínú owó kan tí wọ́n dìjọ ní ẹja máa dé tó fi dórí okùn tí wọ́n fi ń de ràkúnmí wọ́n dìjọ ní ni ìyẹn ni pé tó bá ń pé okùn tí wọ́n fi de ràkúnmí wọ́n dìjọ ní ni ràkúnmí náà kọ́ wọ́n jọ ní ni ọkùnrin yìí yóò wá fẹ́ láti fẹ́ ẹ̀ yóò sì máa dínà kẹlòmí orí fẹ́ òpè ìfura tí ó mú fẹ́ láti fẹ́ ò ní pé àkọ́kọ́ òun làwọn àmójútó rẹ̀ tọmọbìnrin yẹn bá sì kúkọ lẹ́lòmí tí ó jogun rẹ̀ láyé ju òun náà lọ yóò wá wù láti jẹ́ kó ló ń fẹ́ torí tó bá fẹ́ sẹ́mi kí tí ọmọbìnrin yẹn bá lọ kú ta ní òjògùn rẹ̀ òun ní òjògùn rẹ̀ kọ̀ wá ní fẹ́ kí ara àta kọ́ fẹ́ nítorí tára àta bá fẹ́ ẹni tí wọ́n dìjọ ní papọ̀ ìpín tọmọbìnrin yóò padà di ti ẹlòmíì tọ́jára àta ń bò náà pẹ́ torí eléyìí yóò máa ṣe kòkòrò láti jẹ́ kó ló ń fẹ́ kò ní jẹ́ kí ara àta kọ́ tí ó bá sì fẹ́ kò ní fẹ́ fún un àti ẹ̀tọ́ tó yẹ kó fún un gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́yàwó torí ọmọ wò pé ta ni ṣebí mi náà mọ̀ tọ́jú rẹ̀ ìyẹn tí ọmọbìnrin yẹn bá rẹwà tí ọmọbìnrin yẹn bá sì rẹwà kò ní fẹ́fẹ́ àwọn olùmọ̀ọ́ni ó ṣeéṣe kọ́ mẹ́rẹ̀wà lódodo ó sì ṣeéṣe kọ́ jẹ́ pé ọ̀dọ́ ọkùnrin yẹn ni ò ti rẹwà sẹ́wọ̀n kí bẹ́ẹ̀ ni torí pé obìnrin tí wọ́n ń wò torí pé ah, ọ̀rẹ́ wà kódà àwọn obìnrin kan tó dáa tó rí lẹ́nu kúrò pé sáàwọ̀ ah, tó kò burú ọlọ́run forí tó ìkàlùkù ṣe rí nù. ó sì ṣe pé kò ní ọ̀rẹ́ wà rárá ó sì ṣe é ṣe kó jẹ́ pé lọ́dọ̀ arákùnrin yẹn ni ò ti rẹwà èyí yòówó lè jẹ́ nu méjèèjì yóò wá ti torí àìrẹwà rẹ̀ kò ní í fẹ́ yóò ti torí àìrẹwà rẹ̀ kò ní fẹ́ẹ́fẹ́ ṣùgbọ́n yóò ti torí tí wọ́n yàn tó lọ́wọ́ rẹ̀ yóò ti torí rẹ̀ dínà kò ní jẹ́ kẹ́lọ́ náà rí fẹ́ kò ní jẹ́ kí ẹlòmíì ò rí fẹ́ nítorí tẹ́lòmíì bá fi lè rí fẹ́ ntòhun àtọmọbìnrin yẹn jọ ní ẹnìkẹtọ wọbẹ̀ torí ẹ lọ́lọ́run ṣe sọ àyà yìí kalẹ̀ pípé wa yastaftunaka fin nisa wọ́n máa ṣèbéèrè òfin ọlọ́run lọ́dọ̀ wa nabi Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ ọmọ òrukàn látàrí wípé àwọn bàbá wọn wọ́n kú fi wọ́n sílẹ̀ sáyé ní kékeré wọ́n wà á máa bẹ lábẹ́ ìtọ́jú ẹnìkan ẹni tí wọ́n ń bẹ lábẹ́ ìtọ́jú rẹ̀ lọ́nà kan mọ̀lẹ́bí lọ́jọ́ sí wọn ṣùgbọ́n lọ́nà kejì tó ń ti bẹ́ẹ̀ ti ṣe jẹ́ mọ̀lẹ́bí ṣẹ̀rí àṣọ ìgbé mọ̀lẹ́bí tó jìnnà ní tí ò burúkú wọn jọ fẹ́ wọn pẹ̀lú ọmọ òrukàn àpèjúwe rẹ̀ òun náà ní kí ẹnìkan kú ọwọ́ á kú ó ọmọbìnrin rẹ̀ lásán lẹsàáyé ọmọbìnrin tó bí ẹyọkan ni ọmọbìnrin tó bí méjì ni ọmọbìnrin tó bí mẹ́ta ni kò sáré nìkan kan fi lẹsàáyé ju ọmọbìnrin lọ ìgbà tó fọmọbìnrin sílẹ̀ ó tún wá fi ọmọkùnrin kan sílẹ̀ ọmọkùnrin tó fi sílẹ̀ òun jẹ́ àgbàlagbà àmọ́ kìí sọ ọmọ tiẹ̀ ọmọ àbọ̀dá rẹ̀ ni nǹkan gẹ́tì ẹ̀ ọkùnrin tó kú ọfọmọbìnrin tó ń bí sílẹ̀ à ń pè ní Benton Solbeya ọmọ tó ti bàràbàrà di tiẹ̀ jáde ló bí ló fi sílẹ̀ sáyé àwa ni tàǹtún ni mọ̀lẹ́bí tó fi sílẹ̀ ààrẹ nìkan ju ọmọ àbọ̀dá rẹ̀ lọ ibùdó làánù sẹ́yìn ọmọ àbọ̀dá rẹ̀ lábẹ́ òfin ọlọ́run mọ̀lẹ́bí tó lẹ́tọ̀ọ́ láti jogún rẹ̀ nígbà tí ò sẹ́lómi ọmọbìnrin tí wọ́n fi sílẹ̀ yóò jogún ìdajì dúkìá bàbá rẹ̀ gbogbo tí bàbá bá ní láyé tó fi dórí èkìsà yóò gba ìdajì rẹ̀ ṣé wàá rí ìtọ́sẹ́kùn kí ló jẹ́ ìdajì ọmọ bọ̀dá rẹ̀ òní ó gbogbo yòókù. ọmọ bọ̀dá rẹ̀ ní ìjogún gbogbo yòókù àti gbé dúkìá láàrin ọmọ tó kù fi sílẹ̀ ọmọbìnrin àtọmọ bọ̀dá òkú tó ń jẹ́ ọmọkùnrin ọmọ bọ̀dá fún ọmọbìnrin yìí láyé ní mọ̀lẹ́bí. ọmọ bọ̀dá yìí òun sì ti débi wípé ó lè gba àgbàtọ́ ọmọ àbúrò bàbá rẹ̀ tó kú tó náà jogún òun di fún ọmọ àbúrò bàbá rẹ̀ tó kú tóhun àtọmọ onítìyẹn jogún wọ́n ń tọ́jú ọmọ àbúrò bàbá rẹ̀ yìí ọmọ ń dàgbà ọmọ ń dàgbà kó ọmọ wù láti fẹ́ ẹ á ah, ọmọ ẹ̀ máa rẹwà tó sì yẹ kí n sọ àǹfààní yìí kí n sọnù síta torí pọ́ rẹwà bí ìwọ̀n bá sì ti torí iṣu kó wọn fi jẹ pé ọtọ́ kó wọn ti torí epo kó wọn fi jẹ iṣu torí pé ọmọbìnrin yìí báyìí tó wọn bá ti torí ẹwà rẹ̀ fẹ́ ó yẹ pé òun ti torí dúkìá tó jọ pa àwọn pọ̀ fẹ́ ìgbà tí wọ́n sọ pé wọ́n lè ní ìdajì ilé ẹnìkan ní ìdajì ilé ṣé ìdajì ilé ṣe ó ṣe yọ àkéètì abẹ́ ìgẹ́ tiẹ̀ so ìtumọ̀ rẹ̀ nu mọ́tò kan ni bàbá yẹn fi sílẹ̀ ìwọ́n ní ìdajì mọ́tò ní ìdajì ìyọ̀dajì tiẹ̀ kọ́ máa wà lọ ìtumọ̀ pé wọ́n ti jọ jẹ́ orogún nínú dúkìá tí wọ́n jọ nímọ̀ bákan náà bẹ́ẹ̀ ní bàbá rẹ̀ fi ilẹ̀ sáyé wọ́n ti jọ ní láàbọ̀ àbọ̀ kó láti ṣe so yóò wá tìtorí ikú ọmọbìnrin yìí ọrẹwà àwọn sì ti jọ ní owó yóò wá fẹ́ẹ́fẹ́ nítorí kẹ́nìkẹ́tọ́ máa bọ́ sí àárín wọn torí kẹ́nìkẹ́tọ́ bá bọ́ sí àárín wọn kí ni ọmọ ẹjẹ́ sọmọbìnrin yẹn ọkọ ẹ sì ti mọ̀ ẹ́ pọ́lọ́ sọ wípé walakum nisfu ma taraka azwajukum in lam yakun lahunna walad. ìdajì táwọn ìyàwó yín bá fi sílẹ̀ tí yín ni tíyàwó bá kú tíyàwó bá kú ní ìgbà tí kò tó bí tí ọmọbìnrin bá lọ ti lọkọ mi lára àta sẹ́wọ̀n kó wọ bẹ́ẹ̀dì kan tún di ti ẹlòmíì tún bá a dípò kó di ti ọkùnrin nìkan tó bá sì jẹ́ pé kò jókòó ọkùnrin náà ni sẹ́wọ̀n kó bó ṣe lè hùwà kánú kò wù ń fẹ́ kò wù ń fẹ́ àmọ́ òun níjọ́ kí ló dé tẹ̀ jẹ́ kí lágbàdá á ah, mẹ́ńgbà ó tiẹ̀ mọ̀ fẹ́ lọ́kọ̀ ń fẹ́ sí wàhálà àwọn so ó wá ń sọ pé yóò kú ọlọ́run sì kó kú ọmọbìnrin yìí kú síwájú kí bàbá ọ̀daràn tó kú tó bá sì fẹ́ ó sì lọ fẹ́ wípé tí ọba fi lè kó péré tàbí ìgbà ìgbà ẹ̀hẹ́ tó ni ẹ̀wò bọ́mi yẹn ṣe máa hùwà ká bàbá tó wá tẹ̀lé owó jọ tẹ́lẹ̀ tó tù jọ ń bọ̀ ló ń wà mà ọwọ́ akután ẹni tí ọmọ bó ṣe ṣe wàhálà odindi ńlọ yẹ kéèyàn sọ sẹ́nu torí ẹ eléyìí ni túmọ̀ ọ̀rọ̀ Aisha radiyallahu anha. ẹ̀gbà wáyé ó fi hàn wá wípé gbogbo ẹnikẹ́ni nítorí fataya fi sọ̀kalẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ní ọmọ òrukàbìnrin lọ́dọ̀ tí ń tọ́jú tó alágbàtọ́ fún tó sì wà nípò kó lè fẹ́ ọmọbìnrin yẹn ọlọ́run ní kọ́ ọmọ fẹ́ o ọlọ́run ní kọ́ ọmọ fẹ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ ti torí owó tọ́jọ dàyín pọ̀ fẹ́ nítorí pé o lè bá jẹ owó o sì gbọ́dọ̀ wípé kò ní lọ́kọ̀ mí nígbà tí ọba wù ọ́ fẹ́ nítorí pé o lè bá mú kó lè bá jẹ́ pé wọ́n lọ́ọ́ padà jẹ ogún owó tiẹ̀ náà nítorí àwọn bá ń sọ fún wa ní wí. láyé ìjà ìlú yẹn abdullahi bin abbas radiyallahu anhuma ó ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ láyé jahiliya ó ní wípé tí bàbá kan bá fi lè kú tó fọmọbìnrin sílẹ̀ àwọn ọmọbìnrin yóò bá pọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ bí mọ̀lẹ́bí tó jìnnà ọmọ ẹ̀gbọ́n ẹni tó kú ọmọ àbúrò ẹni tó kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé wọ́n wà ń pò kún ó lè fẹ́ àwọn ọmọ tó fi sílẹ̀ ọ̀hún ète tí wọ́n máa ń ṣe ni pé kálukú wọ aṣọ kan tó bá ti mú aṣọ yọ kàn sọ́lu obìnrin yẹn lórí ni tásán yẹn bá ti bọ́ sí lórí tó bò lórí mójú láéláé ẹnìkan ò ní fẹ́ obìnrin àfọkùnrin bí ó sì fẹ́ yóò kú bẹ́ẹ̀ ẹ wò wá kà wò ní fẹ́ ó sì jẹ́ kú bẹ́ẹ̀ láì lọ́kọ ẹ wò wá kà ọfẹ fẹ́ ni kì í ṣe nítorí tọlọ torí dúkìá rẹ̀ tó jẹ torí de lẹ́yìn ọ̀dọ̀ wọ̀ wa ẹ̀já payọ̀ ọlọ́run ọba wa àwọn náà ti mọ̀ ìpè láwùjọ wa irú rẹ̀ ọ̀sẹ̀ láì máa ṣẹlẹ̀ irú rẹ̀ ọ̀sẹ̀ láì máa ṣẹlẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé tẹ́nìkan bá kú kọ́nà àwọn lè má jẹ́ mọ̀lẹ́bí bẹ́ẹ̀ tẹ́nìkan bá kú tó fọmọbìnrin sílẹ̀ tí wọ́n á rí i pé dúkìá tí bàbá yẹn fi sílẹ̀ ó ti bọ́ àyà so ó sì fa àwọn ọmọlẹ àwọn ọmọ pọ̀ ọkùnrin àti obìnrin àwọn wá jẹ́ ilé tí islam wà wọ́n á pín dúkìá yìí nígbà tí wọ́n pin pín ọwọ́ á iye tí ọmọbìnrin kọ̀ọ̀kan jogún ní cash nínú owó tí bàbá yìí fi sílẹ̀ ó jẹ́ fifty fifty million naira ẹ sì ti mà ike ibi tí ọmọbìnrin bá ti jogún fifty million kí lọkùnrin ó jogún hundred million. ó sì wá gbọ́ orí rẹ̀ ti fẹ́ fò ọba mànú so lọba bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọ̀nà tí ó ṣàfihàn pò ń fẹ́ ọ̀kan nínú àwọn ọmọbìnrin ẹ̀ kí kèsè fisabilillah fisabilil mali ni torí owó mi so that tó ń bá ti fẹ́ tán olùwọ́n mọ̀ kọ̀ǹtúrò owó tí wọ́n bá so ìgì lálẹ́ òní ní tí wọ́n máa béèrè tí wọ́n bá ti jọ délé ni pé ṣé ọ̀pá ti owó dáadáa àfọ owó wo pé àá ah, ah, kí ni lítà fífẹ́ àbí wọ ọmọ ni kí ni ìyàwó ni wọ́n á lára ah, ìyàwó obìnrin obìnrin kwáyé obìnrin kwáyé àníbo owó tí o jẹ <laughs> owó rẹ àìmọye ewu ẹ̀ tẹ́gbẹ́ tó bá ti lè ṣe gbájú ẹ̀ fọmọ ọlọ́mọ tọ́jú ẹ̀ wò ń tán láìpẹ́ láì jìnnà lẹ́rìí tó gbàdánù síta a'udhu billah wọ́n gbàgbé ìpè ẹjọ́ ń bẹ lọ́rùn ọlọ́wọ́n bó sì ṣèdájọ́ ilé ìtumọ̀ sí pété bá fẹ́ fẹ́ yà ó ẹfẹ́ nítorí ẹ̀sìn ni ó ẹfẹ́ nítorí ẹ̀sìn ẹ má fẹ́ yà ó nítorí owó tó ní ẹ má fẹ́ nítorí ẹwà rẹ̀ ẹ má fẹ́ nítorí ìdílé rẹ̀ torí ẹ̀sìn ni kẹsì máa fẹ́ yà ó nítorí pé ẹ̀sìn kì í sọnù owó lè sọnù ẹwà lè bọ́ omi ilé ńlá ó lè di ilé tí ẹnìkan tí ẹni fẹ́ jó kọ rẹ̀ ma ọmọ dá ló pé à mọ́tì ayé ọgbọ́ ó lu ọpa o rárá bàbá yẹn ti dára o àìmọye irú ẹ̀ irú àkàkà gbogbo èèyàn sì fẹ́ jọ́ kan nu wọn láyé yìí kan náà ó sì tún ti pé àwọn ọmọ abẹ ń gbéra wọn pamọ́ ṣùgbọ́n ẹ̀sìn ojoojúmọ́ lòun máa kọ́ tẹ̀bá wọn ṣàkíyèsí sábàbí tí àyà ìfi sọ̀kalẹ̀ ẹ̀kọ́ ńlá kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ipe lábẹ́ òfin ọlọ́run ọmọ ẹ̀gbọ́n lè fọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ó lè fọmọ àbúrò ọmọ àbúrò lè fọmọ ẹ̀gbọ́n o mo gbé yé wa yẹn ni kí bàbá wa jọ bí wa bàbá wa jọ bí wa bàbá àjọkùnrin bàbá àṣìjọbìnrin bàbá wa tó jọ bí wa o ó ti kọ dínà káwọ̀ fẹ́ra wa lọ́kùnrin àtòbìnrin wa tọ́lọ́ lọ sí ilé wọ̀. kéèyàn fẹ́ àbúrò rẹ ó sì ṣe léèwọ̀ kéèyàn fẹ́ àǹtí rẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ ṣùgbọ́n ọlọ́run bò ṣe léèwọ̀ kọ́ ọmọ àbúrò àbúrò kò sí tó burú nù eléyìí tó túmọ̀ sí wípé ìwọ àti bọ̀dá rẹ ẹ lè fọmọ yín fúnra wọn ìwọ àtàntì rẹ ẹ lè fọmọ yín fúnra wọn kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run so eléyìí òfin ọlọ́run ṣùgbọ́n ẹ̀ mọ̀ yín pé nínú àṣà yorùbá nínú àṣà yorùbá àwọn máa wò wípé irú eléyìí nínú àṣà yorùbá àwọn máa wò pé irú eléyìí sísẹlẹ̀ ẹrú rẹ̀ kọ̀ bá làákà ìmọ̀ ẹ̀yin náà máa fẹ́ ra yín pé kí ni bẹ́ẹ̀ ni àwọn máa sọ bẹ́ẹ̀ nínú àṣà Yorùbá mi ṣùgbọ́n nínú òfin Ọlọ́run ọba wa kò sí ní tó burú mẹ́ kọ́mọ ẹ̀gbọ́n kọ́ fọmọ àbúrò kò sí ní tó burú mẹ́ ẹ̀rí pé lọ́dọ̀ Yorùbá bí ilé bá jọ dà wọ́n pọ̀ lásán ilé lọ́jọ́ dà wọ́n pọ̀ ẹ̀ mọ́bi tí àwọn bàbá eléyìí ti wá o èyí náà mọ́bi tí wọ́n lé pé àwọn bàbá àwọn yá àwọn bàbá ńlá wọn lé gbé ni àwọn náà bá dọ́mọ ilé wọn ò lè fẹ́ra wọn láéláé ẹ̀ àwọn máa fẹ́ra yín lágbolé kan náà káàkan náà kọ́dà àdúgbò wọ́n fi ọmọ àdúgbò pékè ó túbọ̀ sí pé eléyẹn ìṣesí ìṣesí jàhìlíyà Yorùbá nù ìṣesí jàhìlíyà Yorùbá nù kò sí ní tó burú. kò sí ní tó burú nínú kọ́mọ ẹ̀gbọ́n kọ́ fọmọ àbúrò òfin ọlọ́run bá gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n wọn ipa nàbí sallallahu alaihi wa sallam wọn fi yé wa o igi tó ń ti pé kò sí ní tó burú mbẹ ẹ máa jìnnà nígbà tí ẹ bá fẹ́ yàwó ẹ jìnnà ẹ lọ síbi tó jìnnà torí lè yóò ṣe ìrànlọ́wọ́ méjì káwọn ọmọ lágbára àbẹ́tọ́ bá yẹ pé nítòsítòsí náà lẹ́tì máa fẹ́ra yín ó súnmọ́ káwọn ọmọ yàbírù eléyìí yóò múni lọ sí di sọ́tọ́ káwọn ọmọ àwẹ̀jẹ̀ ká tó fẹ́ra wa pípé jonathan orobìnrin tó fẹ́ fẹ́ ọ̀rọ̀ yín sì ti jọ wọ̀. ń gbóná jaja lára kálukú pé kápọ̀ la ni àbọ̀túnla ní yìgì ọ̀jẹ̀ síso lọ́kànnù wa ọba dá márùn ẹjẹ́ àlọ́ yẹ sáfù tẹ̀jẹ̀ tiwa tó tẹ̀jẹ̀ kálukú tó sí afẹ́ yẹ̀ wò sáfù wájú ni àbí tẹ̀yìn àbí tààrin <laughs> wọ́n sì lọ yẹ̀jẹ̀ wò wọ́n àwọn yẹ̀jẹ̀ wò wọ́n bá ẹnìkan ẹsìtìẹ ó pé méjì ẹnìkan é pẹ̀lú ẹsìtìẹ bá nínú ọ̀nà ọ̀nà wọn lè fẹ́ ra wọn torí tí wọn bá fẹ́ ra wọn pẹ́rín di ss. wọ́n ní tọkùnrin tóbìnrin ss ló ṣe fi má torí ọmọ lè as ṣé tọ́lọ́ wá jẹ́ ss ni ọba já sí àbọ̀pin ss obìn ss ah kàn dàrú pé bóun ni káwọn ò sí sí islam tẹ faramọ́ islam kò lòdì sí kẹsì nǹkan tó lè mú yín ṣọ́ra fún àìdá ńlá. kó lòdì sí torí ẹ àmọ̀pá àrùn kan wà nísìn tó ti fẹ́ di kárí ayé kọ́ lọ́n sànù wa òun náà ni AIDS kó ṣe dìgbà tí àwọn èèyàn máa ń ṣe àgbèrè kíró àdáwò yóò tó ṣe wọn kọ́ lọ́n máa sànù wa tó bá yẹ kó òun ṣe èèyàn méjì àtiwọ́ àtẹ̀ntẹ́ fẹ́ fẹ́ra yín ìpèsè kò sí hiv yìí lára kálukú yín tẹ́ bá lọ yẹ̀jẹ̀ ara yín ò kò sí tó burú mẹ́ nítorí kọ́ mẹ́jọ pé ń bọ̀ bá wá ṣẹlẹ̀ tán lọ́fẹ̀ẹ́ yẹrí torí pé sàábẹ́ bíi anabi sallallahu alayhi wa sallam léèrè ó ní àkúnmí mi ṣé kí n sọ lọ́wọ́ àbí kí n fi ilẹ̀ láì só kí n bọ́ lọ́ndún bí kí wọ́n sọ pé mọ́tò mi ṣé kí n panama lẹ́nu kí n sì tilẹ̀kùn rẹ̀ kí n bọ́ lọ́n dúró ni àbí kí n fi kọ́kọ́rọ́ lẹ̀ lẹ́nu ẹ̀ kí n sì sí gíláàsì rẹ̀ kí n bọ́ lọ́n dúró ìwọ ni n ṣe ń bẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn ni a'qilha wa tawakkal kókò sí lẹ́sẹ̀ kọ́ bọ́ lọ́n dúró ni ṣùgbọ́n náà ni tí wọn náà bá lọ wò ṣé hiv positive ni wọn àbí negative tòtẹ́ wọn á jẹ́ negative tíyàwó náà jẹ́ negative alhamdulillah kẹfẹ́ra yín. a ti rí obìnrin tó lọ́ọ́ lé ọkọ tó ṣe pé bóyá ọjọ́ náà ni ọjọ́ náà ni ló ṣe máa lé ọkọ because òun ti mara rẹ̀ ní hiv positive. ṣùgbọ́n kò sọ fọ́kọ títí wọ́n fi fẹ́ra wọn ṣùgbọ́n ọmọbìnrin yìí bí ó ti ṣe sọ fọ́kọ ó tún ní ìmánì tún ní ṣe dàbí mo ṣe dà ìwé tí màá má fọ́jú ta rọ́bà pé kálukú kúkú fọ́ lójú nígbà tí ọkọ fẹ́ súnmọ́ níjọ alákọ̀ọ́kọ́ okóraró ó ní ara ah, ìyàwó tí a wá fẹ́ máa wúra wá rà bí tẹlifíṣàn. pékéré bàbá kí ló dé òní báyìí báyìí báyìí ni a akramakumullah tó bá yẹ pẹ́yìn lè bá fẹ́ ru rẹ̀ sẹ́sùn ní ilé mọ́jú pàápàá jùlọ pẹ̀lú báwọn èèyàn ṣe máa ṣe pé bóyá tó bá ń mí gan mímí rẹ̀ lè mú kékeré wọn rẹ̀yìn tọ nígbà tí ilẹ̀ mọ́ obìnrin padà sílé wọn sẹ́mi pé tí wọ́n á pé láti kú tó wọlé ní wọ́n ti jẹ́wọ́ bẹ́ẹ̀ kó bá dáa jù sòṣùgbọ́n gbàtà ti mọ̀ yín pé irọ́ wà òpùrọ́ sì pọ̀ ìtọ́ dáa jù òun náà ní kíkẹ́ lọ yẹ ẹ̀jẹ̀ yín wò tẹ́ ẹ̀ máa ń ṣe èméjì tọ́ ṣùgbọ́n ìgbà tá a sọ pé irọ́ ń bẹ irọ́ sì pọ̀ ọsibítù wo náà la fẹ́ gbà àwọn ẹni tó wà ń bẹ̀ gbọ́ àfi kọjá pa àárín àwọn ẹni tó ṣe fọkàtà kọjá pé bẹ́lẹ̀ ti lọ yí ẹ̀jẹ̀ yín wò ṣùgbọ́n ẹ fẹ́ mọ sáfùwò gan lẹ̀jẹ̀ yín tòsí ṣé àbí as àbí ss àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóun lẹ́ ti sè tó tọ́ka sí lẹ́yìn náà tó bá jẹ́ pé àwọn ẹni tí wọ́n ń fẹ́ra wọn látàrí gbẹ́jẹ̀ wọn ọ̀bára wọn mu irú rẹ̀ bá ti ń pọ̀ láwùjọ débi pé ara àwọn ọmọ tí wọ́n ya síkìlà wọ́n ti pọ̀ kò sí ní tó burú pé ká lọ́ọ́ máa wẹ̀jẹ̀ bẹ́ẹ̀ torí káwọn náà má bàa lọ gbé jombo kò sí ní burú àmọ́ tó bá yẹ pé ó wọ́pọ̀ kò wọ́pọ̀ ẹ méjì á kóra sí wàhálà tó lọ́ọ́ kó wa sí. Si káwọn lọ fọwọ́ ara wa fanti èsì tiwa sẹ́wọ̀n pé possibility wà kásìsì ọwọ́nú ìwádìí o kọ́yọ́ pé aa ni ẹni tó wò ó àwọn ọmọ tó dójú ó dìímù bàbá ní ss tí wọ́n bá tuntun àtúnṣe ṣe nígbàgbà sẹ́wọ̀n kọ́kùnrin yóò mọ̀ ṣe tó obìnrin náà tó ṣe é ṣe pé òun ti gbé nǹkan báyìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwùjọ tí kò bá tí ì wọ́pọ̀ ń ṣe lọ́yẹ ká ká má ká má ká má di ẹrù wàhálà rúra wa jẹ̀ máa ẹni tó lọ́ọ́ máa sì kọ́ pé ó padà fẹ́ ẹni tẹ́jẹ̀ wọn bára wọn ọlọ́run àlọ́ ọlọ́run àlọ́ àmọ́ tá a bá sílẹ̀kùn eléyìí wàhálà ọ̀sẹ̀lẹ̀ gan àmì tó bá ti lè lọ wò ó tó bá ti lè lọ wò ó tó sì dájú pé ẹ̀jẹ̀ wọn bára wọn mú wọn fẹ́ra wọn èyí tó dájú ní islam kí wọn gbọ́dọ̀ fẹ́ra wọn torí kọ́ mẹ́jẹ pé wọ́n lọ lọ tọrun ara rẹ bọ́n tí ò so eléyìí jẹ́ bó ti so jẹ́ mbẹ́ a rí ní àwùjọ Saudi Arabia ní ìgbà tí ó ṣẹlẹ̀ yìí pé ìgbéyàwó tí wọ́n generally láàrin ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kò bá jẹ́ lágbọ́n ìyá kò bá jẹ́ lágbọ́n bàbá náà sì máa ń fẹ́ra wọn ni àwọn ọmọ tí wọ́n wá ya síkìlà wọn ti pọ̀ jù wọ́n ti pọ̀ jù tó bá lọ sípítù pààrọ̀ ọmọ rẹ̀ ọ̀yá nígbà tí wọ́n bá jókòó níbi tẹ́ǹtì ń retí ẹni tí ó fún yín lóògùn tó o bá rí àwọn ọmọ tí wọ́n gbé wá kọ́dọ̀ ọ̀fẹ́ gbé tiẹ̀ padà lé kékeré ní ìsìwọ̀ ẹ ti wá padà lé jàre subhanallah so gbàdúrà sì jẹ́ pé ìwòsàn ọ̀fẹ́ ni ìjọba ló ń gbé ẹrù rẹ̀ àti ọrùn máa wọ alágbára náà nígbà tí ó di pé aláàárẹ̀ ti fẹ́ papọ̀ jù owó tíjọba náà ti fẹ́ papọ̀ jù ìjọba náà kò wọ́n lè ṣe má ní ìsìn nígbà tó ti papọ̀ jù náà ní ìsìn òfin àwọn ni wípé ẹnikẹ́ni ò fẹ́ ẹnikẹ́ni láì jẹ́ pé wọ́n lọ sọ́spítù lọ yẹ ẹ̀jẹ̀ wò wọ́n sì rí i pé wọ́n lè fẹ́ra wọn báwọn ṣiṣẹ́ máa ń ṣe èsè tiwa tá a kan pàtẹ tá a wá jókòó látàárọ̀ dalẹ́ tá a máa tan ara jẹ pàǹso igi gbogbo àdúgbò kọ̀ọ̀kan ẹnìkan wà ń bẹ̀ orúkọ rẹ̀ lábẹ́ òfin òní al-ma'dhun ash-shar'i ẹni tá a fún ní yọ̀ǹda lábẹ́ òfin kó máa so igi fáwọn èèyàn ẹ̀yàn wà bàbá àyàwó àtọkọ tó ọmọ yín ẹ̀sìn mẹ́lẹ́rì méjì lẹ́yìn ó dé èèyàn mélòó èèyàn mẹ́rin péré ẹ̀sìn lọ bá àfáà tí ìjọba fà kalẹ̀ ládùúgbò yìí pé kọ́ máa so igi fáwọn èèyàn ẹ wò bí Islam ṣe rọrùn ń fa kẹlẹ́bà mọ́ wàhálà tí ń kóra yín sí Yorùbá lẹ́vù tọ̀ èèyàn mẹ́rin yẹn ń máa ma ti wá bá àfà ẹ̀yin ọ̀sọ̀ pé mi bàbá ọmọ mi òun nídìí kí tẹ̀lé kí wọ̀ ọmọ àwọn obìnrin tó fẹ́fẹ́ ni àbí bàbá ọmọ ọmọ tí ó fi fọkọ tó nígbà tí pé èmi ni bàbá ọmọ mi báyìí mo fi fún arákùnrin yìí arákùnrin náà sì sọ níwájú àfáàyàn pé mo gbà á àwọn ẹlẹ́rìí méjèèjì sọ̀pọ̀ àjẹrìsì gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìrìn ìwé ti wà tíjọba ti ṣe bàbá ìyàwó yọ sáìn pé mo fi fún wọn ti kọ́ síbẹ̀ mo fi fún wọn sáìn ọkọ tó gbàyàwó yọ sáìn pé mo gbà á ẹlẹ́rìí méjèèjì ajẹ́rìí lórí nǹkan tí wọ́n lọ ṣẹlẹ̀ lókè yìí wọ́n sì sáìn sí tó bá di láàárọ̀ ọjọ́ kejì wọ́n mú lọ sí kóòtù kóòtù ṣẹ̀rí àná so kóòtù ṣẹ̀rí ọ̀ ajá ló ń tẹ̀ nísìnyí ó ti parí yìí kí ti sóni ẹ̀ o gbogbo ẹfọwọsí abẹ ẹfọwọsí ilé yìí wò yìí o ṣé inú yín dùn sí gbogbo ẹ gbogbo ẹ kàn wọwọ lásán owó wọ́nwọ́n èyí ṣe ṣẹ̀rí à irọ́ lásán wọ́n á ní táwọn bá tètè sóró tètè já ẹgbọ́rọ́ mọ́ ẹ̀mọ igi tó ti já nínú àwọn ètò ẹ̀ ti wákàtí mẹ́ẹ̀ẹ́dógún fún tó ti já tí ń jókòó zìnà náà ìjọba wa ṣe é pé igi oníṣe sunwájú rẹ̀ nísìn àfi kẹ́ wa láti sáfù ẹ̀jẹ̀ ọkọ ni sáfù ẹ̀jẹ̀ ìyàwó ni èmi medical practitioner tí mo wà lọ́sibítù báyìí tìjọba èmi ni mo yẹ̀ wò mo sì rí pé ẹ̀jẹ̀ yìí bára wọn lè fẹ́ra wọn wọn jà ló ń tẹ ìgbà náà ni ìgbé tó jẹ sísun lọ́dọ̀ àfà fẹlẹ́ ìjẹ ṣé ẹ̀yin lè so igi bí bàbá bá gbà ìyá ò pé ahun ní dọ̀ọ́lá àmù ẹ̀ka yọ gbọ́ ọ̀ràn ọmọ ẹ̀hẹ́n tẹ bá fẹ́ ṣe àjọyọ̀ náà Islam náà ń fẹ́ tẹ bá ṣègbéyàwó ó yẹ káwọn èèyàn mọ̀ pé ṣègbéyàwó torí ní ìṣe àárí ọ̀pẹ̀ lóbìnrin lánàá àwọn àárí ọ̀pẹ̀ lóbìnrin sáà ní máa fẹ̀sùn kọ́ wọlímà lẹ́wàá sí ẹ pàpè jẹ àwọn èèyàn wá péjọ sẹ́yìn mẹ́tọ́ fàtà fi péjọ lágbájá lọ fẹ́ tàmẹ̀dù àwọn ah, ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run forí sí ẹ jẹun kálukú túká wa khalas ọba parí. so eléyìí jẹ́ agbọ̀nabẹ̀ yẹn ọlọ́run ní nínú àyà yìí ọlọ́run fi ń yé wa o ẹni tó bá ti fẹ́ fẹ́ obìnrin tó wà lábẹ́ àmójútó rẹ̀ ọlọ́run ọba ọ̀kọ́ o lópin ìgbà tó bá jẹ́ pé fífẹ́rù obìnrin yẹn ò takò fún ọlọ́run fífẹ́rù rẹ̀ tí wọ́n bá fẹ́ kọ̀tà kò fún ọlọ́run ṣùgbọ́n májẹ̀mú ni pé ọgbọ́dọ̀ fún lẹ́tọ̀ rẹ̀ o fún lẹ́tọ̀ rẹ̀ hundred thousand lẹ́ẹ̀kọ́ sánsọ̀dáàkì torí pé àwa náà la tọ́ ṣùgbọ́n wa náà lọ jẹ́ dàgbà ẹ̀ torí ẹ̀ ọyọ kẹ fún náà nílé tí wọn máa gbé lọ́tọ̀ ẹ má pé yàrá tó ń ti gbé tẹ́lẹ̀ náà ni wọn máa gbé gbogbo ìyàwó yín lẹsìn fún ilé tiẹ̀ lọ́tọ̀ ẹ fún náà lé tiẹ̀ ẹ má yàn jẹ torí pé tẹ ẹ bá yàn jẹ Ọlọ́run ọba tọjọ dẹyìn méjèèjì ọgbẹtọ rẹ fún bí ọba sì wọ wáyàwó rẹ lọ síwájú wal mustad'afina minal wildan Ọlọ́run ọba ó tún fún yín níròyìn nípa ìbéèrè tẹ́ ń ṣe nípa àwọn ọmọdé kéékèèké tẹ́ ẹ sọ̀dọ̀ lẹ̀ torí pé n tó ṣẹlẹ̀ ní pé tí bàbá kan bá fi lè kú láyé jàhìlíyà tó bá fi àwọn ọmọ wẹ́wẹ́ sílẹ̀ wọn ò ní fún wọn ní nǹkan kan tí bàbá wọn fi lẹ̀ torí pé ẹnu wo lọ máa ń yí ìgbà kí ló sì mà tí wọ́n pè ní kú gan kọ̀ọ̀kan rí bàbá rẹ̀ mọ́ni wọ́n jẹ ọmọ gan mọ́gbóni tí ọba sọ̀ra. sọ ọlọ́run lòun tún ṣàlàyé fún yín ẹ sì mọ̀ pé ọlọ́run ọba ti fáwọn ọmọ náà lẹ́tọ̀ọ́ wọn o ti fáwọn ọmọ náà lẹ́tọ̀ọ́ wọn ọmọ ọba àjẹ kékeré ọlọ́run yusikumullahu fi awladikum lidhakari mithlu hadhil unthayayn ọba ń pa yín lórí àwọn ọmọ yín pété ẹ bá kú bí sì pín yín fún wa òun náà ní pé ọkùnrin ọmọ gba ti ọlọ́run ti pín kò sínú pé bọ̀dá àgbà àti ọmọ tí bàbá bí káyìn ọmọ ọdún kan bọ̀dá sì ti tó ọmọ ọdún nǹkan kan náà wọ́n làwọn méjèèjì kankan náà wọ́n làwọn méjèèjì kankan náà wọ́n ọlọ́run ti fún kálukú lẹ́tọ̀ọ́ ṣe ní láwùjọ wa àwọn lè àwọn ọ̀pọ̀lọpọ̀ àbúrò ló ti mọ̀ pé bọ̀dá àwọn ńkọ́ ó lè ní mọ́tò bàbá ńkọ́ ó ti gbé ilé bàbá ńkọ́ ó ti gbé ta mo mọ̀ pé bàbá ní tẹlifíṣàn kà ti gbé so àwọn ọmọ kéékèèké wọn máa pé ah àwọn bọ̀dá bọ̀dá wa ikú wọn síwájú lè wá wọn ti mọ̀ wọn ti mọ̀ wọn ti mọ̀ pátá náà bá dàgbà òkèké mi ẹ dákun ẹ lọ sọ́ra yín o díẹ̀ díẹ̀ lọ́mọ ọmọ ẹ̀dá díẹ̀ lọ sọ́ra yín o torí kí ẹ ti pa àná ọmọ ti lọ àbólè kọ́ ni wọ́n ah. <laughs> so subhanallah so kí wọ́n á lọ dé táwọn yẹn náà máa yọ lè nǹkan ní nǹkan bá tí bàbá yọ̀ bá yọ̀ bá yọ̀ bá mọ́tò rẹ̀ pé kí bàbá wa kúta ìkúta ń fẹ̀ sínú mọ́tò òkú ọmọ yà ń dágbọ̀ òpò náà ọmọ yìí tó ra mọ́tò ń gbé wọnú gbogbo kòtò gáò gáò nítorí pé bàbá bá ń wá tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pé kòtò sì wá pọ́lù ó wọn ọmọ kótótó kan bẹ ọkọ̀ ọmọ ọrọ́ lu ni bí wúlò bá oorun náà ni yóò tún gbé mi ẹgbẹ́ mi dáadáa ah nínú gbogbo ẹ̀dá kísà torí ẹ ẹja bẹ̀rù ọlọ́run àwọn ọmọdé kéékèèké ẹ gbọ́dọ̀ yà wọ́n jẹ ẹ gbọ́dọ̀ yà wọ́n jẹ torí ẹ ló ṣe jẹ́ pé ọmọ lè jẹ ọmọ ọdún kan kó sì ti di mílíọ̀nìà ńlá tá a bá pè wọ ọlọ́run ọba lórí wọn yàtọ̀ sáwọn bàbá tí ó pe tó ń bá kú o ọgbọ́dọ̀ di ẹ̀yìn fifty years kẹ́ tó pin ogun o bàbá olóyún náà tó mòfin ọlọ fifty years báwo tí gbogbo àwọn ọmọ mi ti kú dànù pé kanu láti jẹ́wọ́ àwọn tó ti dàgbà gbogbo owó wà àwọn ní bàbá ti sọ pé fifty years fifty years àwọn á ní jẹun á ń jẹun ṣébi là ń fi tọ́jú yín wọ́n sì ti kó gbogbo wọn lẹ̀ àwọn tó ti dálé iṣẹ́ ńláńlá yìí yẹ wọn kó àkísà yóò pa gbolo wọn gbé ẹja pin kí láǹ fa gbolo ṣe ẹ mọ̀ pé ńgbà tí bàbá kú kí ní ìlówó lórí ó ti dá gbolo báyìí irú àwọn bọ̀dá àyà àwọn àǹtí òfò wọn lọ páyọ̀ lọ́hùn ṣé bọ́lá ti sọ níbẹ̀rẹ̀ súra yìí إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا àwọn ẹni tí ń jẹ́wọ́ ọmọ òrukàn níjà àbòsí ọlọ́ni iná ni wọ́n ń jẹ́ sínú o iná iná gidi ni wọ́n ń jẹ́ sínú wa láyé ń bi tó bá dúró làlùkìyàmọ̀ wọ́n wọ iná sàáyìr torí ẹ̀ múra sí kọ̀ jẹ́ dáadáa kó tó kó pamọ́ kí iná ló lè bá a pọ̀ àmì tó bá mọ àwọn ará rẹ̀ kó jìnnà sí o ìjẹkújẹ ni o ìjẹkújẹ ti sọ ní dolórí ibú ni ọlọ́ni wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wal yaqulu qawlan sadida gbogbo ẹni tó náà mọ̀ pé tó ń bá kú ó ṣe é ṣe kó wọ́n fa ọmọ wẹ́wẹ́ lẹ̀ tí ẹ̀rù sì ń bọ̀ kó wọ́n bá bọ̀ yàn àwọn àwọn tí wọn náà ń bá láti tó lórí lónìí wọn yà wọn náà jẹ o torí kọ́ ọmọ pé igbá tí wọn náà fi wọn ọkà ni wọn fi ṣàfọ̀ gbogbo ètò yẹn mọ̀ ti jẹ tẹ́lẹ̀ kọ́ lọ kọ́ lẹ̀ wàláhì tí ọba jẹ́bẹ̀ yọ bọ́lọ̀ pàdé ẹgbọ́n tọ́lọ̀ ni wọ́n jẹ iná níbo ni wọ́n tún padà sí gbogbo owó ọmọ òrukàn tá a tá a fi lọ́lá tá a fi làlù tá a fi jólówó ńlá tí wọ́n ń gbókọ̀ wa ta ló lówó àwọn ọmọ ni o àwọn ọmọ ni kówó fún wọn kọ padà sídìí aṣọ kìtìpá tiẹ̀ kìtìpá lọ wọ̀ kó tó jẹ́ wo wọn ó lè dáwọn wọn padà fún ọ táwọn bá wá fẹ́ bùn ọ ní nǹkan kan wọ́n lè bùn ọ eléyìí ni wọ́n jẹ́ halal fún ọ àwọn ọmọ wẹ́wẹ́ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ má yàn jẹ o. wa an taqumu lil yatama bil qist ọlọ́sìn ń pa yín lásìkò pé tó bá yẹ kó ọmọ òrukàn náà lè bá fẹ́ fẹ́ tí ń bẹ lábẹ́ ìtọ́jú yín ẹ ṣe dọ́gba ẹ náà lẹ́tọ̀ rẹ̀ pípé ẹ má fìjọ kan ṣe ń tí ó bá lọ́kàn jẹ́ pé tí ìbá ṣe pa sọ́ọ́dún yẹn á fi ọ tí ìwọ ọ̀rọ̀ kọ ah, a'udhu billah wallahi ọ̀rọ̀ kọ tó bá dúró lọ́kọ ọ̀gbun náà ó ní tiẹ̀ sọ àmọ́ tẹ wá máa jẹ́ pé ẹ wá fẹ́ láti fìyà jẹ ọlọ́run ọ̀bọ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pópé wa ma taf'alu min khairin fa inna Allaha kana bihi alima ọlọ́run ní gbogbo nǹkan ẹ bá ṣe ní dáadáa o ẹ mà dájú pọ́ lọ́ mọ́ o ọlọ́run ṣe yín lójú kòkòrò ń bí inú pé ẹ bá fẹ́ wọn ẹ ṣe dáadáa ẹ má ṣàìdá bí ẹ bá sì ṣàìdá ọlọ́run mà kò sí ní tẹ́ ẹ ṣe tọ́pọ̀ amásọ́lọ́ wọ́n lọ́kàn lọ́pọ̀ lọ́pọ̀ fọ̀ lẹ́yìn kù lẹ́yìn lálẹ́ àná akitara awéhi tán òtún lọ pọ̀fọ̀ abẹ́rẹ́ ló ló kọ pé ṣebí mọ́ṣáláṣí lẹ ti rò mùsùlùmí lò ó sì lọ pọ̀fọ̀ ipe ẹ̀ kúkúrú gbà náà ọlọ́run yọ àbí òrìọ́ ó rí ọ ó kúbi tó sàpamọ́ sí fọlọ́ kò síbi tó forí pamọ́ sí tọ́lọ̀ ò rí ọ torí ẹ̀ yà jẹ́ mùsùlùmí o jẹ́ olùṣe dáadáa má jà láì dá lẹ́yìn ọ̀lẹ́yìn ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa nípa àdájọ́ ńlá kan ìdájọ́ ńlá yìí ó tún ní í ṣe pẹ̀lú àwọn obìnrin yìí náà ni ìdí ni wípé ìbágbépọ̀ ọkọ àtìyàwó bákan mẹ́ta ni inú kọjá ìpín wọ́n jọ ń gbé lálàáfíà kò sí kọnu kọ́họ́ láàrin ọkọ àtìyàwó ọgbà tara wọn. wọ́n ń ṣe dáadáa síra wọn. àbí kọjá ilé obìnrin ti ń fura ó ti ń fura sọ́kọ rẹ̀ ipe ọkọ ofe kọ̀ǹkọ́má gbogbo ọ̀rọ̀ tó ń bá ń sọ ọkọ ọkọ bíi ara sí máa nǹkan ń sèse pé nkúkú mọ ibi tí mo gbà mú wàhálà ìwọlé fúnra mi tí máa ń ọkùnrin lè kọ ìpàkọ́. tó bá sì ń gbẹ́nu ó bọ̀ wá bá ó lè gbé mú sàn tọ́ obìnrin tó ní fura ni ẹ o obìnrin tó bá ní fura ni ẹ o àwọn míì gọ́ ọ yóò pọ̀ ohun ọ̀mọ̀pọ̀jù kan ṣe pín títí tí nǹkan ìdàrú ìpín kẹta òun náà ni kíkùn ìyàwó dé ìpín alákọ̀ọ́kọ́ òun náà ló yẹ kó wọ́pọ̀ jù kájọ máa gbé lálàáfíà kárí rẹ ni káyọ̀ má rẹ ni káfẹ́ láti gbóhùn ara ẹni káfẹ́ láti rí ká láti láti rí rẹ ni pé àwọn ah, ọmọ rẹ wàá pọ̀ eléyìí ló yẹ kó wọ́pọ̀ torí pé tí ó bá àyè àti tọ́jú àwọn ọmọ kí wọ́n yàn kí wọ́n yanjú kò ní sí nítorí pé tí àárín bàbá àtìyá tí ò bá fi lè dán mọ́ra ọmọ ńlá pa lára àwọn ọmọ kọsẹ̀ dìgbà tí ìyá bá jáde ńlẹ̀ o torí pé ìyá ni màámà kọ́ máa ṣe ìtọ́jú tó yẹ báwọn ọmọ nítorí àti fi hàn kọ́ ipò òun ṣe hàn ẹ̀rọ pé ara rẹ̀ nísinsì tó rò pọ̀kọ lòún ṣe àti ọ̀wẹ́ ọmọ rẹ̀ egungun sọkọ rẹ̀ ní rùn àmọ́ ìyàwó náà mọ̀ wò pé ṣe bí wọn máa fi bú lóde báwọn ọmọ rẹ̀ ni òun sì ti gbàgbé pé wọn mọ̀ pé àwọn ọmọ yìí ní ìyàwó tó pé wọn bí àwọn ọmọ yìí ní ìyàwó torí ẹ̀ inú ṣe jẹ́ yí pé ká ṣe dáadáa sóbìn lọ́nà tí obìnrin náà fi lè ṣe dáadáa sọ́pin ọ̀bẹ nínú nǹkan tẹ́sí islam fi kọ́ wa ká ṣe dáadáa sọ́kọ lọ́nà tọkọ náà fi lè ṣe dáadáa sáyà ọ̀bẹ nínú tí islam pàkíyèsí wa lọ sídìí rẹ̀ ìdínú tààrà sọ pé khiyarukum khiyarukum li ahlihi wa ana khayrukum li ahli ẹni tó lóore jù yín lẹni tó dáa jù síyàwó rẹ̀ èmi ni mo sì dáa jù sí àwọn ìyàwó mi torí kí àlàáfíà ó lè jọba ni yóò ṣe gbogbo èèyàn tẹ́ ẹ̀ máa gbáriwo ńlé wọn nínú wọn ọ̀màjáàjà pẹ̀lú ìyàwó wọn yóò ṣe gbogbo wọn ni wọ́n sì gbé ẹnu falágbàfọ̀ tẹ́nu ò tí ì gbẹ tí wọn ò fi dáhùn nígbà tí ìyàwó ń bú wọn ṣùgbọ́n oníkálukú wọ́n ń wo ibi tí ọ̀rọ̀ lè padà já sí ńlọ́fà ni wọ́n fi ṣe sùúrù lágbájá àti tàmẹdò wọn èyí dà rárá ọkọ àtìyàwó sì ni wọn irọ́ ni wọn ń jà ṣùgbọ́n nìkan nínú wọn láfaradà tó pọ̀ ọlámùmára tó pọ̀ èkejì òsì tí ìbàdé bíi pé yọ tán sòrò tó pè ń pa torí tó bá ó lè lópin lágbọ́n ọ̀dọ́ tiẹ̀ pé a ah, bí ń bá fi kún sùúrù eléyìí ọ̀pá mi ẹrí bàbá mi tó gbé ẹ sábà ń bẹ kọ́ máa kó lọ torí pé ó ti bá débi pé ẹ̀mí rẹ̀ ló kùtọ̀ fẹ́ gbà báyìí torí pé obìnrin míì a'udhu billah wọ́n mọ fìtínà ẹsẹ̀ dógóńgó bẹ́ẹ̀ bá sì rí ń tá ẹ pé yasúnà yasúnà tán ìbòrí òjì àmọ̀ yá jẹ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn. La ilaha illallah bẹ́ẹ̀ bá sì kéèta àwọn yọmọ àṣeéṣe ya alágbájá náà tó a ya súnà àṣejù bàbá yìí ti pọ̀ ju ń parọ́ mẹ́yàwó ẹ̀ so ọkàn wọn a máa ṣe àfaradà yóò máa ṣe sùúrù yóò máa ṣe àfaradà yóò máa ṣe sùúrù ilẹ̀ ẹsẹ̀ rí tí ọ̀pọ̀lọpọ̀ bàbá àtọ̀pọ̀lọpọ̀ ìyá fi dọjú alẹ́ lọ́dọ̀ ara wọn torí pé tóníkàlùkù bá ní kó wọn sọ ní òun rí pẹ̀lú ìyàwó òun àbí pẹ̀lú ọkọ òun ọ̀pọ̀lọpọ̀ òní fẹ́ di ìyàwó òun kò sì ní fẹ́ bẹ lọ́ọ̀dẹ ọkọ eléyìí ìlà kọ́kọ́ ẹlẹ́kejì ọkùnrin tẹ́ ẹ rí à ọkùnrin lè o ọkùnrin lè òyí búrúburú ńlọkọ ọkùnrin ọkọ ọkùnrin kìí gbè yìí tẹ́ ẹ bá wú ọkùnrin sóbìnrin. Ah, ọkàn ọkùnrin ti le jù obìnrin yìí sì ń tó tó máa ti mú wálé ọkọ kò ní ronú ẹlòmíì ọkọ lọ àfàwọn ọ̀daràn ọdara ọlọ́mọ fi ṣàdánwò fún wa ilé ọkọ rẹ náà ní okùn lójú ọkọ rẹ náà ní ọjọ́ lójú kò tún ní pọkùnrin náà ní tó bá ń ṣègbéyàwó a máa ń wo ojú àwọn kan dáadáa ìwọ yìí tó torí ọba ti fẹ́yàwó tí ọ̀rọ̀ asọdún kan pẹ̀lú rẹ̀ báyìí ní tó bẹ̀rẹ̀ sí ní ráwọn míì tó bẹ̀rẹ̀ sí ní ráwọn míì obìnrin náà máa ń wò pé bóun ṣe rí lọ́ọ́ ẹ̀kọ́ kan rí àkọ́kùn kékeré pé ah, it's too early too early báwo wọ́n á jẹ́ ṣe sùkú <laughs> ẹnìkan ẹnìkan ń béèrè béèrè kẹ́lẹ́ máa bọ́kùn ṣe rí ó ní àwọn lọ tọrọ ìyàwó àwọn òbí rẹ̀ wá ní àwọn ò fi fọ́ ṣùgbọ́n o kó ṣe sùúrù fún àwọn dìgbà báyìí pégbà náà nígbéyàwó tó wáyé wọ́n ti gbà ọ́ wọ́n dẹ̀ ní ṣe sùúrù oṣù tó sọ nǹkan kò tó kankan o wọ́n á ní ẹ̀dá kù sóyà tó lè máa wáyàwó mi lẹ̀ <laughs> èyí tí ọ̀fẹ́ fẹ́ tí wọ́n láwọn ó fi fún ọ oṣù díẹ̀ bá oníṣẹ́ tó máa wọ́n rárá kẹ́dúkẹ́dú tó ó ti pọ̀lú sóyà tó lè wá mi lẹ̀ kò tí ì fẹ́ lẹ́nu tí wọ́n ti wá fẹ́ lé mo rò pé ẹsẹ̀ǹsì ẹ̀ bẹ́ẹ̀ èyí tí ò tí ì délé à ń tún wá mi lẹ̀ ètò àti adélé kí ló tún kú kí ló tún kú ẹ oge kí ló fẹ́ ṣe síta ni pé kí ni so so a ni wá wá mi bí ọkùnrin ṣe rí nu ọkùnrin ní ìṣòro àti fẹ́yàwó kan kódà kìí ṣe pé kò sí kódìgbà tó bá ṣe lówó tó láwọn obìnrin ọmọ ẹgbẹ́ tó bá ti wà lọ́wọ́ wọn wọn máa kò ṣe pé ẹni tó lówó gan kínní so wọn fi ń fẹ́yàwó so ètí ọba ti jí àwọn ọba ti délé rẹ̀ báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní rí àwọn míì ni kọ́dọ̀ ó lè pé ah, nínú ara rẹ̀ ni o kò ní fẹ́ sọ jáde o pé ah n ṣe mistake mistake báwo ṣe ìyàwó tó ń fẹ́ yín láì àwọn ọmọ tó dáa tó dáa jù lọ àti wà lè <laughs> so ní ọba bẹ̀rẹ̀ sí ní ronú ìyàwó ni wọn kó kí ní ṣẹlẹ̀ wọn kó náà ẹ wá jẹ náà ẹfẹ jẹun báwo ẹjọ láàárọ̀ ẹjọ ẹfẹ mú náà mú mú I feel like eating so nǹkan ti ń bàjẹ́ nù àwọn obìnrin yẹn kó kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ yìí tọ́lẹ́ lómi gọ̀ ọ́ mo ṣe wí nígbà tó kùn bá ti ń ṣe bẹ́ẹ̀ nǹkan ti ń dàrú bọ̀ so ó ti rá àwọn kan ti rá tó tó ń ti pé gbójú ọkùnrin yìí ṣe gbé ibì kan kò sí yàtọ̀ láàrin èyí ti fẹ́ àti èyí o ti fẹ́ àbí òye wa gbogbo kálukú náà lọ́sẹ̀ kẹrọgbodo kò sì sẹ́nìkan tí èso mi nu wọn wọn rẹ jẹ lásán ní ojú títí wọn lọ sí di olè so tí wọn ti máa rí lè tí wọn máa rí lè tí wọn máa rí lè tí wọn máa rí lè yóò máa tọ́fẹ́ wa mẹ́ni sinmi pé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ jù fẹ́ tó ti wà lé kọ́mọ̀ máa lérò pọ̀ nífẹ̀ẹ́ àwọn mi kọ́mọ̀ máa lérò pọ̀ nífẹ̀ẹ́ àwọn mi tí àwọn mi bá ti wá wọlé nǹkan àwọn bàbá bàbá tí wọ́n bá ti lè fẹ́ àwọn mi àmọ́ bó bá yí padà lónìí o tí wọ́n ti fẹ́ àwọn kékeré gbogbo àwọn ìyàwó tí ó síwájú wọn pa wọn tì í ọ̀dọ̀ ìyàwó kékeré bàbá ọmọ sùn ìṣèjọ́ méje tíṣẹ̀ rí àríwá nígbà tó o bá fẹ́ ọmọge ó sùn ọjọ́ méje lọ́dọ̀ rẹ̀ kó tó padà sódà àwọn ìyàwó yòókù kó tó máa pín tọkọ̀ kan tó bá jẹ́ pábílẹ̀ kọ́ lọ́ bá fẹ́ ó sùn ọjọ́ mẹ́ta lọ́dọ̀ rẹ̀ kó tó padà sódà àwọn ìyàwó yòókù kó o sùn ọjọ́ kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá Yorùbá yìí tí wọ́n fi lè fẹ́ ìyàwó tuntun gbogbo ẹrù bàbá wọn pa kẹsì ibi tí wọn bá fi àwọn kékeré sí inú àrìtìlẹ ń gbóná àwọn tó nílò aka ìní wọn mọ sábàbí àmọ́ àwọn tí wọn mọ wọn ò nílò aka ìkan lọ títí wọn kékeré ń bí àwọn ẹyà wọn nù ẹ jókòó bẹ́ẹ̀ so bàbá wa máa gbé ọ̀dọ̀ ìyàwó kékeré wọn pa àwọn ìyá ńlá wọn pa àwọn tì àyàfi tí wọn bá rí i pé ọmọ tó wà lọ́wọ́ wọn ó ti tó wọn ó ti tó gbàbúrò lẹ́bàá tó ń di bàbá lọ ṣe ziyara mẹ́wọ̀n so ziyara ẹgbẹ́ méjì mẹ́ta ó ti padà sí back to sender sọ́dà bẹ́ẹ̀ ẹ bàbá bò sí ni lábẹ́ òfin ọlọ́ kò sí ìyàtọ̀ láàrin ìyá àtọmọdé gbogbo wọn níyàwó kálukú gbọ́dọ̀ lọ́jọ́ tiẹ̀ tó lọ sọ̀dọ̀ rẹ̀ eléyìí ọ̀wá yàrá yìí lónìí ọwọ́ yàrá kejì lọ́la yàrá kẹta lọ́túnla yàrá kẹrin ìjọ mẹ́rin kálukú bó ṣe máa rotéètì nu ọlọ́run ọlọ. tó obìnrin wa rí i pé bóyá ọkọ wọn ò tí ì fẹ́yàwó nù àmọ́ sèṣì yí padà àbó ti fẹ́yàwó ó wù ú ọmọ túra ká sóun obìnrin títí ó yẹ kó tètè pàkíyèsí ara rẹ̀ by the time tí ìṣesí ọkọ bá ti lè yí padà sí ìyàwó látàrí kóbìnrin pọ̀ lé ó yẹ kó ní fura látàrí kóbìnrin ò tí pọ̀ lé ó yẹ kó ní fura tó bá ti pé látàrí kóbìnrin pọ̀ lé ni ó yẹ kó ní fura lọ síbi wípé ntí àmì yìí fi hàn òun ni pé ìfẹ́ tó kù òun níṣẹ́ lò ní nínú àwọn ọmọ náà ló tuntun lọ eléyìí wọn mú yẹn sí o wọn mú yẹn sí náà lànà bíi sallallahu alaihi wasallam olùsọ̀nù hadithi Aisha radiyallahu anha wípé wọn àtàwọn ẹni bá pín ntòfowó rà wá lé fáwọn ìyàwó rẹ̀ pé tọ eléyìí nìpín èmi o níbi ntí mo lágbára lórí ẹ̀ wọn fi àjẹmí lórí ntí wọn níkàpá lórí ẹ̀ tí mi ò níkàpá o ọkàn. ọkàn kò sẹ́ni tó ní kápá lórí ẹ̀ ọlọ́run ló ní kápá lórí ẹ̀ ọkàn rẹ̀ fà sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ òun mú yàn sí yàn obìnrin tó wá gbọ́n tó wá fura wípé ẹ̀yìn ọkọ òun kò máa túra ká lọ́dọ̀ òun bí ó ti ṣe yẹ ń fà sẹ́yìn kò sí àkàkùn kò sí kan kò ní ìdí kókó fúnjà o kò wá pé kí ni àjọ nàbí owó ni kí ni kan nígbà táwọn ẹlẹ́sẹ̀ sọ́nsọ́ wọlé náà ni kí ni kan kò burú wọ ẹlẹ́sẹ̀ gbàgìdì. níbẹ̀ yẹn obìnrin tó bá gbọ́n ẹ̀ẹ́dìmú náà sẹ́ẹ̀rí kẹ́hìn fàlàsì ni obìnrin tó bá gbọ́n gidi inú lè gbélé ọkọ dọjọ́ kú yálà ọkọ rẹ̀ fẹ́yàwó mi lé kọ̀ fẹ́yàwó mi lé wàláhì tóbìnrin ọba gbọ́n gidi kò lè gbélé ọkọ kan dọ́jọ́ ku rẹ̀ nítorí pé ọkàn tẹ́ rí ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́mọ yí ọkàn bọ́ba ti ṣe fẹ́ ẹni tá a fẹ́ràn láàárọ̀ a lè kórìíra rẹ̀ lálẹ́ ẹni tá a kórìíra lálẹ́ a lè fẹ́ràn rẹ̀ láàárọ̀ ìfẹ́ yìí sì wá wà ní lẹ́vù kan náà títí láéláé àwọn sábàbí lè jọ pọ̀ àwọn sábàbí lè jọ dínkù sábàbí lè jọ sálọ pátápátá obìnrin tí wàá fura pé òkúta ti ń bọ́jà tó ń báyìí o nínú ilé yìí o kò nídìí kọ́ máa kíká kò nídìí kọ́ máa lọlé aláwo kò nídìí kọ́ lọlé bàbá rẹ̀ pé bàbá ẹgbà mí màmá ẹgbà mí ó tún á lé ọlé ọkọ ni mo rò pé fura torí tí ń ṣe bàbá àtìyá rẹ̀ náà nù táwọn náà sì bára wọn yí sí i nígbà táwọn bá wọn láwọn ọ̀dà sí i wọn lè sì dá wọn lè gbé ìgbésẹ̀ tó ti kọjá ní táàmù káàdà wá ṣe sábàbí àti lílọ nílé ní tààràtà tẹ́lẹ̀ náà ní tá a fẹ́ sun tuntun lọ́ọ́ fi pupa ara wọn lọ kó àwọn lọ́ọ̀yà lẹ́yìn àwọn òsì mẹ́jọ gbọ́ wọn sì dá sí wọn bá nílé ọkọ ní tí máa sábà ṣẹlẹ̀ nù kátàrà àwọn obìnrin rere kákẹ́kọ̀ọ́ nígbà tó obìnrin bá ti ń fura pé ìjókòó òun ó ti ń mì òní òpọ̀kọ rẹ̀ torí pé gbogbo ní tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya tí obìnrin bá fi lè gbọ́n láyé yìí wàláhì yóò yanjú kò nídìí pípẹ́ pẹ́ ní kẹta sí wọ́n kọ́ mi ẹ má o bí mo fẹ́ sọ̀rọ̀ àgọ́ o ọgbọ́n mélòó lobìnrin gbọ́n lẹ́gbẹ̀ẹ́ tọkùn ó fura pèsè sí yín ń yí padà sí mi lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ̀ máa ṣe dáadáa sí mi bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́lẹ̀ gbọ́yá Allahu alam ó ṣeé ṣe kọjá pé fẹ́ mi tẹ ìfẹ́ tẹ ní sí mi ó dínkù lọ́kàn yín wáyé gbogbo bó ti lè wù mò ń gbìyànjú tèmi o àmọ́ wo bó ti lè wù kí ìfẹ́ tẹ ní sí mi kó máa dínkù lọ́kàn yín ẹ dákun ẹ dákun torí tọ́lọ̀ ẹ má kọ̀ mí o ẹ dákun torí tọ́lọ̀ ẹ má kọ̀ mí o kódà bó ṣe wí pé owó tẹ̀ ń lálé mi lórí lẹ́ẹ̀bà sọ dídájì mo fara mọ́ kódà bó ṣe wí pé. ẹ sọ di ìdákanu mẹ́rin wàhálà ìbínú sùn pé láti tún gbẹ̀yìn tẹ ní ẹ̀ tí ẹ̀ ní fún mi mọ́ ọlọ́run mi eléyìí ń bẹ nínú yẹ kóbìnrin àyà ń sọ fún wa nínú àyà yìí ọlọ́run ọ̀fẹ́ kóbìnrin ó fi lé ọkọ lẹ̀ torí tó bá fi aburú ti sìn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀pọ̀ ju gbogbo tó lè máa rò láǹfààní lọ. kódà ó tún tọ́ kóbìnrin ó ṣe àtúnṣe pẹ̀lú ọkọ rẹ̀ lọ sídìí wípé kàkà kọjá ikú èmi àti àwọn orogún mi ẹ máa fún ní kálukú wa lọ́jọ́ kọ̀ọ̀kan èmi gun ẹni tẹ́ ẹ bá fẹ́ràn jù nínú àwọn ìyàwó yín lọ́jọ́ tèmi ẹ má wàá sọ̀dọ̀ mi má òpin kọ́ọ̀ islam tún gbà bẹ́ẹ̀ torí pé àyà yìí sọ̀kalẹ̀ nítorí ìyá ńlá wa ni Sauda Saudatu bintu Zam'a Saudatu ìyàwó ni nínú àwọn ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó là anabi fẹsí kejì nínú gbogbo àwọn ìyàwó rẹ̀ tó rà anabi ọ̀fẹ́ ìyàwó kankan lé khadija títí tí khadija fi ṣaláìsí radiyallahu anha ìgbà tí khadija ṣaláìsí sawudatu lànàbì fẹ́ sawudatu yìí wọ́n ti fẹ́ síwájú kó tó fẹ́ aisha aisha lẹ́kẹta sawudatu wá fura nígbà òun ti ń dàgbà òun sanra òun sanra kọjá bóun ṣe lérò wọ́n fura tánàbí ń fà sẹ́yìn lọ́dọ̀ òun ẹ̀ ọkùnrin ẹ̀ ọkùnrin táwọn wíwọ́n tọkùnrin tó bá di pé ìfẹ́ ìyàwó rẹ̀ bá ń dínkù lọ́kàn rẹ̀ ìwà ni òfin máa fi hàn kìí ṣe pé yóò practice ẹ̀ kìí ṣe pé yóò plan rẹ̀ wọ́n kàn máa rí i pé I feel not like sitting in the room kí ni mo fẹ́ jókòó sí mo gbẹ fúra ìyàwó òun fẹ́ fífẹ́ hàn Ọ bá gbé kọ́ọ̀pù tó ń fi mú ẹ̀kọ́ wọn náà bá fi mú níbẹ̀ wọ́n bá nílò mí kọ́ mọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì jẹ́ fi tọ́ pa bẹ́ẹ̀ ni wọ́n fi tọ́ pa ẹnu kọ́ọ̀pù abẹ́ni mí mọ́. wọn kó obìnrin náà yẹ kó ní tí nínú àwọn sọ̀dọ̀tù fura nígbà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ti ń fà sẹ́yìn kú lọ́dọ̀ kò pé wọn ànábì ṣe ń tó ṣiṣẹ́ dá ìwọ là ànábì fa àbòsí ti jẹ́ àwọn àfa àná kéwù náà. <laughs> ẹ̀bẹ́ yìí mà ní táwọn obìnrin tí wọ́n máa wí nù ẹ̀rọ àbá àná kí o kí ló tó kí ló lò nípa gba etí ẹ̀ tó torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo sẹ́tọ̀ máa ń ṣe gbogbo sẹ́tọ̀ máa ti fẹ́ yàwó ọ̀ọ́ká bùkún lọ́dọ̀ yàwó àmà ni o mọ wọn kà mí lórí lọ́ba rí pé káfíńtà bá ní ọ àmà kó o mọ <laughs> sọdọ́tù kò gbọ́ ànábì ẹ wọn náà là nẹ́bì tọ́mù sọ pé ẹ ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yín ẹ wọ́n pé tí ìyàwó ti àbó òsèlú yóò kó ọ lọ pariwo rẹ mọ́ṣáláṣí pípé ta ni kírun fún yín tẹ̀sí wa ni so ṣùgbọ́n sọdọ́tù yìí ẹ wo ẹ̀kọ́ ńlá lára rẹ̀ ọlọ́pàá rí wa nẹ́bì òwe kìnnìkan wọn kàn ṣe wáàzí ni àwọn náà ewu wa so ó sì wàá lọ bá nàbì sallallahu alaihi wasallam ó ní wà nàbì sallallahu alaihi wasallam ẹ dákun torí tọ́lọ́ ẹ̀ máa kọ́ mi ọjọ́ mi tẹ́ ẹ̀ máa wá dọ̀ mi mo bu àìsà subhanallah ilé ìlànà bí fífi lẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀yin bàbá bàbá máa ń pòwe kan ọ̀ ó lọ sọ fún ọkọ àtìyàwó tó máa ń jà pé máa sin lọ lára rẹ àbí ẹ̀kọ́ ni máa sin lọ lára rẹ ẹ̀dá ẹni tẹ́ sin lọ lára rẹ <laughs> ẹni tẹ́ sin lọ lára rẹ ẹni tẹ́ sin lọ lára rẹ ó yẹ kóun náà ó lè gbé ìgbésẹ̀ kan àbẹ́ ìfura níṣẹ́ ti fura gbé at the end of the day wọ́n padà lé òun lé ọkọ̀ yìí ni. torí ọkọ ti fi hàn pé òun ní bùkátà kámá lára sọ́kùn ibẹ̀ mọ̀ pé ìgbésẹ̀ kan so that ọkọ ò fi sílọ̀ lára rẹ̀ torí pé ní ìsìn ẹ wọ ọ̀nà owó ló fi sílọ̀ lára rẹ̀ ní ìsìn ìwọ ọ̀fẹ́ lọ sọ́dọ̀ mọ́ ò ní kan lára mọ́ àmọ́ ọmọ bọ̀ ní kó ọmọ wọn abụọ otu o tún silo daṣọ sí lọ́rùn o tún rẹ ọsibítù kínní sẹmọ kó o sí náà lára rẹ ni kí tí wọn gbé ní tí wọn fi sí náà lára rẹ èdè ló ń gbọ́ kan ojoojúmọ́ wọn ní ẹsìn rẹ aa kù so eléyìí túmọ̀ sí wípé obìnrin tó bá gbọ́n obìnrin tó bá gbọ́n bó bó lọ́ọ̀dì ọkọ rẹ̀ nù ẹ sì dínú bẹ́ẹ̀ bá ṣe ṣe pẹ̀lú ọkọ rẹ̀ tọ́lọ̀ bá kọ́ pọ́pọ́ náà ò kọ́ kú bẹ́ẹ̀ bá ṣe ṣe pẹ̀lú rẹ̀ tẹ́ fi túká ojú ni gbogbo àwọn mọ̀lẹ́bí wọn fi máa wọ̀ láéláé má lérò pé tó bá ti kú irọ́ tánu kọ́tá o kọ́dà àwọn ọmọ rẹ̀ ọ̀la òtútù fi máa wọ̀ ọ́nù kọ́dà ò lè burú débi pé àwọn ọmọ sọ pé bẹ́ẹ̀ náà lè pa bàbá ojoojúmọ́ ẹjọ́ ojoojúmọ́ ẹjọ́ ẹ ti pa wọ́n ní ìṣiṣẹ́ bọ́tá àwọn òní bàbá má báyìí ẹ̀yin ọlọ́kọ mọ́ sọ́tẹ̀ yín lọ́rùn. àwọn tó bá gbé ìyá rí ni wọ́n mọ̀ ẹ́ ìyá rẹ̀ wọ́n gbé ah ọlọ́run forí jìn bàbá irú àsìkò yìí báyìí tìjọ jókòó tẹ́ máa nájú bàbá ó ti ní lọ́ọ́ bá ń gba nǹkan báyìí wá lọ́dọ̀ ìyá rẹ̀ àwọn ìyá rẹ̀ nù irú ìyá wo ni wọ́n fẹ́ jẹ́ tẹ́kítọ́kọ bá ń ó ti lọ fúnjà àjọ nàbí owó ni. Eh, ẹ ti jọ ná ibi owó ó ti wá di sílẹ̀ ọkọ ti lọ ọ̀tá àbí ọ̀tá èyí tó bá fẹ́ kalẹ̀ lọ́ọ̀dì ọkọ àfikún ọkọ gbọ́n ọlọ́ni wà ilé mọ́tò ń kọ́ fẹ́tìmẹ́ bẹ̀rẹ̀ lọ́sọ̀ọ́zà ọlọ́ni tí obìnrin kan bá wà tí ń bẹ̀rù pé kọ́kọ́ wọn máa ń wẹ̀ ọ́ sí kọkọ wọn má takété fóun kọkọ wọn má yẹ wà fún ọ̀fẹ́ rò má wọ́n ti ń fura ìfura ìlóbìnrin yìí ní tó fi mà pé nǹkan báyìí ń bọ̀ kèsì kó tì í ṣẹlẹ̀ o torí pé tó bá ṣẹlẹ̀ tẹ́ńgbà mi èyí ló sóògùn rẹ̀ mọ́ o ọkọ ti rí i pé wàhálà lásán lóbìnrin yìí jẹ́ fóun ẹ̀dá kúbò lẹ́fẹ̀ẹ́ sí i nígbà tó kọ bá ti rí pé wàhálà lásán lọ́jẹ́ fóun kí lẹ fẹ́ ṣe sí kò ní kò sí tẹ́ fẹ́ ṣe sí ma ṣùgbọ́n obìnrin tó ń fura ọ̀ ẹ̀ ẹ̀rọ ọ̀bọ̀ àbúrò ìpè ọkọ òun ó ti bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ pàkọ́ sóun kọjú sí mi kọjú sí ẹ ẹni fìlà àti gèlè tí wọ́n jọ ń wí tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn ìpàkọ́ lọ́kọ́ ń kọ sí i ẹlẹ́ni tó bá kọjú sí ni là á kọjú sí ó ní bọ́ ọkọ ẹgbẹ̀rún ojú ìpàkọ́ lọ́wọ́ kọ sí ọ. ọlọ́run kò sí aburú kò sẹ́sẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ lórí ìkíní kejì wọn kó ṣàtúnṣe láàrin ara wọn àtúnṣe yẹn òní pé obìnrin ló fura ipò tó wọ́n bá òun obìnrin ló fura ipò wọ́n kò fọ́ láì jẹ́ pọ́pọ́ tóbìnrin tiẹ̀ lọ́jà tiẹ̀ lóṣèlú nínú ọ̀rọ̀ yìí nítorí pé bá ní ọdún òní ọ̀pọ̀ bọ́ ọ bá ti bí màá bẹ̀ tiẹ̀ bọ́ bó o sì bí màá bẹ̀ tiẹ̀ bọ́ èwo ni ká lọkọ méjì mẹ́ta láì jẹ́ pọ́kọ́ kú àbùkù ńlá ni wọ́n gbé ìyàwó ọjọ́ keje kìí ṣe jọ́kí méje ló lò lé ọkọ̀ fá ó lè lọ́dún méje wọ́n ní ìyàwó ọjọ́ keje tí wọ́n fi kíní kan gbá dànù ta lọ fẹ́ ẹ ya kíní ni ya kíní òróbìnrin fẹ́ ju ya abẹ́rẹ́ ìyá <laughs> so tiẹ̀ tiẹ̀ lọ́jà jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé obìnrin ní láti ronú dáadáa kó tó di pé éèfì ọ̀rọ̀ táwọn ẹni àṣekọ́ ni kọ́ fi ṣiṣẹ́ ọkọ̀ ìròyìn nígbà tó bí ọpọlọ bèbí ọdún tó bá ti rọ ọkọ̀ tí wọn lórí àwọn ó sì fẹ́ wọn àlá rẹ̀ láti wà lórí wọn àlá rẹ̀ wọn máa rọ sí lórí ọlẹ́gbẹ́ bóyá ẹ máa ṣe pẹ̀lú ọkùnrin ọkùnrin máa ń bínú jù wájà rí fún mi ẹni tó lè wá yarí fún mi òun yarí fún ọkọ tí ẹ bá wájú yarí fún mi ẹ ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ní máa gbé ara wa ìjọ mi máa kàn máa sọ́kà ni kéènì ọba àfọ̀jà gbogbo ọ̀hún ṣe é ṣe ní ẹni gbogbo kéènì ọba ti bọ́ káwọn lọ́sọ̀ọ́ ni wọ́n á dúpẹ́ mi ẹ̀mí onífẹ́ à òun tiẹ̀ oṣù kan kò ní jẹran yóò sì máa kọ́ wọn kọ́ púpọ̀ so that ìwọ ló dìpọ̀ ní ọkọ̀ mọ́ títí ẹ bá sì débọ̀ sẹ́nu kí tiẹ̀ ló débọ̀ ọ̀pọ̀lọpọ̀ abánidámọ̀ràn abatẹnijẹ́ ni wọ́n o ẹ̀sìn mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tán títa yọ̀ dà sẹni tí wọ́n dá mọ̀ràn kí mọ̀ràn ni tó gbà tó fi ṣe wà o tí ẹnìkan ni ọ̀dà torí ẹ ọlọ́ọ̀ni kò sábúrú kẹ́ ṣàtúnṣe o ọ̀sẹ̀sẹ̀ nu kẹ́ ṣàtúnṣe má lọ pé àwọn kan wá pé abá dá sí o gbogbo abánidá kọ́ ní fẹ́ kọ́ dáa o àwọn abánidásí wà tí wọn gbé bó ṣe ń gbádùn tó máa ń yọ lọ́wọ́ ike ayaba àṣẹ ọ̀fẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ sábà bíi tẹ̀ kú o àìmọye tí wọn ti lé lé ọkọ bẹ́ẹ̀ nígbà tí sẹ́mi kúkẹ́ ṣe gbogbo ẹni tó wà nù kẹ́ lọ́gbà kékeré ló wà nù ẹ̀ nígbà tá a bá tó yọ ọ̀pọ̀lọ́ lómi tútù tá a wá sọ sí gbígbóná tí ń hó àsìkò yẹn ni wọ́n gbà pé ọ́ àṣàyí tó méjì wọn lọ ká tó tó wọn bá tó wọn ẹnì wọn ti gbọ́dọ̀ lọ lórí kẹni a ipò tẹ ẹ mọ wáyé ọ̀pọ̀lọpọ̀ náà wáyé wọn kú wáyà àti ìyá gan ló ń kọ lẹ́tà sí nígbà tó wàá bọ́ ọmọ lọ́lọ́wọ́ tó mọ̀ pé ha ẹni tí wọ́n ṣe pẹ́pẹ́ fúrufú tí wọ́n tẹ́ ọkọ̀ náà lọ rẹ̀ fọ́ wá ọkọ̀ náà lọ ra ewédú wá ọkọ̀ náà lọ ra tòmátì wá ọkọ̀ náà lọ ra tarugu wá wọ́n bá ronú náà lọ́jà nígbà tí wọ́n ti lé ilé ọmọ ọ̀nà ẹlẹ́lẹ́ntàkà yó ẹlẹ́lẹ́ntàkà yó ẹ̀mọ̀ tí wọ́n ń bọ̀ ẹ̀yìn ọ̀gá <laughs> seti anabi sọlá ṣọlá ju sọ onímọ̀lá yẹsùkúrì nẹ́ẹ̀sà náà yẹsùkúrì náà ẹni tó bá ti kùnà àti dúpẹ́ fún yàn kò ní mà ti dúpẹ́ fọlọ̀ ẹ̀ mórí ní ilé wọn lé ọkọ̀ ọlọ́run kọ́ wa lẹ́yìn àwọn máa ń sọ ní wọ́n á ń ṣe igi kan pé gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin gbogbo àlefi gbogbo ẹnu sọ̀rọ̀ àárín nìkan ti máa bẹ́ẹ̀ ṣètò kọ́ ọmọ lọ gbọ́ kọ̀ọ̀kọ́ ìwọ̀n kẹjọ lọ bá bàbá rẹ kẹjọ lọ bá yá rẹ kéèké ni ẹ ẹ mọ̀ pé àwọn ìyá mi wà tí wọ́n tún bọ́ ma wọn jó. ìlú ọ̀sán ti lójú ọ̀sán ike ìgbà tí wọ́n yá ilé a lè ọkùn bẹ́ẹ̀ wàláhì. torí orí ike àti gẹ̀tọ́ mọ̀ wọ́n rí òwò rí ìdájọ́ ọ̀dọ̀ bàbá rẹ̀. wọ́n wá sí kéèké ọmọ ló kọ́ bá àwọn mójútó ọmọ nígbà tí tí tí ọba wa padà lọ bá wọn àwọn náà ló tún máa bu pé ọgẹgbẹ mi sọrùn ẹgbẹ mi sọrùn ọba gbọn wà lé ọlé ọkọ ẹ ọkọ àwọn náà wọn sì ṣe tí wọn fi lé torí ẹ ọlọ́ni kò sábúrú nu kó ọjọ́ ṣàtúnṣe láàrin ara àtúnṣe wọn á dá lórí pé ẹ̀tọ́ ẹ̀tọ́ rẹ kọ́lọ̀ ní kó fọ́ ọ bí ká pín ọjọ́ nípa ẹ̀rọ àwọn ìdílé mẹ́rin o lè sọ ipò fẹ̀tọ́ yẹn lẹ̀ lẹ́yìn bí tani ṣeṣe sẹ́wọ́n òdẹ́tù bẹ́ẹ̀ ni tó sàmà ẹ̀tọ́ mi ọ̀yọ̀ǹda rẹ̀ ẹ sá ti ti máa bẹ lọ́ọ̀dì ọkọ̀ bíbọ àti ìlú àti ìlú àti gbogbo omi tí ń jáde lé tí wọ́n ní ilé ń bá ilé ń bẹ àwọn ọmọ nǹkan ń bẹ bàbá ọmọ nǹkan wọn bẹ wàláì bíbọ àṣírí tó tó sí àmọ́ jáde wọ́n rò gbọ́dọ̀ ọkọ lọ́wọ́ àná ń bá ní bàbá ń kọ́ bẹ́ẹ̀ sí máa sọ yorùbá o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ o bàbá ń kọ́ ìyá ń kọ́ bàbá ń kọ́ ìyá ń kọ́ báwo má tó ṣe lọ́kọ rẹ bàbá rẹ tó ṣe ìyàwó rẹ ìyá rẹ bàbá ń kọ́ bàbá mi wà lé wa lọ ìyá ń kọ́ ìyá mi ti kú àánú ìyàwó mò ń béèrè ìyàwó ṣe wá sí torí ẹ̀ wọ́n wá ń bí òun náà lé olórí ibú tí tí mà ti pọ̀yà lẹ̀ tọ́lá ní olórí ibú tí ti pọ̀yà lẹ̀ ṣe ọ̀gá àti ń gbọ́ fún ìwọ gan làkọ́kọ́ olórí ibú torí tí wọn ọ̀gá gbé olórí ibú wọn ò ọ̀dà mi torí ẹ ẹ̀tọ́ rẹ o lè fi ilé ẹ wá máa wọ ọlọ́run ọba nínú àánú rẹ̀ àsìkò tí wọ́n sọ pé ẹ má wulẹ̀ wá sùn lọ́dọ̀ mi mọ́ mo gun orogún mi ní ọjọ́ tèmi àánú wa lè ṣe ọkọ kò ní láéláé àìkà ọkùn màá bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan wàláì torí kò sí tọ́lọ̀ ọba ò lè ṣe onífẹ̀ẹ́ mi débi pé kí n má kọ́ ọ lẹ́yìn o sì tún lọ sí jẹ́ láti fi ẹ̀tọ́ rẹ tọ́lọ̀ fún ọ kí wọ́n lè rí a láéláé gbogbo wọn láti ṣàkíyèsí pé mo ń ṣe sí ọtí òdùnmọ́ máa sọ fún mi nígbésí ayé rẹ̀ ọba tún dọ̀tun torí rẹ̀ kò sí aburú ọlọ́run kò sí aburú ọlọ́run náà ló ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́run sì gbà kókó fẹ̀tọ̀ rẹ̀ lẹ̀ kí lẹ ṣàkíyèsí mi àkíyèsí ta ni láti ṣe ń bí ni pé ọlọ́run ọ̀fẹ́ kóbìnrin kó ṣòfò lé ọkọ rẹ̀ torí ẹ̀ ló ṣe wá nù adé tó jẹ́ pé ètò ọ̀dọ́gba àdùnnú pípọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ pé abghadul halali ila Allahi talaq ó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ṣe déédéé nígbà tó tẹ̀tọ̀ ṣùgbọ́n tó lọ́n kórìíra torí pé àwọn àyà yìí náà ń fi hàn àpọ́ lọ́n kórìíra rẹ̀ yóò bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run àgbẹ̀ kò fẹ̀tọ́ rẹ̀ lẹ̀ ntọ́jẹ́tọ̀ ṣùgbọ́n tó ṣùgbọ́n lọ́n kórìíra òun náà ní kíkọ obìnrin lẹ̀ nítorí tí wọn bá kọ obìnrin lẹ̀ aburú púpọ̀ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sóun ó ṣẹlẹ̀ sọ́mọ ó ṣẹlẹ̀ sọ́kọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́ọ̀ni kò burúkú ẹ̀ ṣàtúnṣe wọ́sọ́lùkù khair àtúnṣe ló lóore ju kẹ́ ẹ kọ́ra yín lẹ̀ lọ. abẹ́rẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣàtúnṣe kó fẹ̀tọ́ rẹ lẹ kọ́dà kó sọ pé ẹ má náwó lé mi lórí má kọ́kọ́ sáfìsí lẹ̀ kọ́ máa jẹ́yàwó ó lóore ju kọ́kọ́ lẹ̀ lọ tóbi tó bá fọ́ ọ́ òǹkà ẹni tí wọ́n lé lé ọkọ máa lé sí wọ́n máa pọ̀ sí sílẹ̀ náà ń gbọ́ níwùsì àwọn ilẹ̀ Yorùbá àwọn èèkà àìkà kóbìnrin mélòó ni wọ́n lé lé ọkọ nítorí wípé Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwa máa dọ́gbọ́n sí gbogbo tí máa ń ṣe wá àní fẹ́ láti pé nǹkan báyìí ipò báyìí la wà ẹ̀wọ̀ àwọn haúsá ti wọn àwọn ìgbé pamọ́ wọn ní zọwúra wa àwọn ẹni tí wọn lé lé ọkọ wọn tún ní wọn ní wọn ní wọn ní organisation tiwọn organisation àwọn tí wọn lé lé ọkọ kálukú ọmọ akọra ọlẹkọọ pé kí ni wọn ṣe tí wọn fi lé wọn náà rí kálukú ọ̀pọ̀ wọ́n mọ̀ ẹ̀jọ̀ pààrọ̀ experience ìrù ọkùn kánù kódà wọ́n sọ iye tó ń ka wọn lè jẹ́ orí òsì fẹ́ fò sàmájọba tó wà lóde ń bẹ ní ìsìn ń gbìyànjú wọn kọ́ fún àwọn ọgọ́rùn-ún lọ́kọ láìpẹ́ láìpẹ́ jọjọ yìí àwọn ọgọ́rùn-ún méjì wọ́n fi lọ́kọ ọdọ ọgọ́rùn mélòó ọgọ́rùn mẹ́ta láìpẹ́ jọjọjọjọ yìí ni wọ́n tún ṣe pàdé irú rẹ̀ ní gọ́ǹbẹ̀ wípé àwọn ẹni tí wọ́n lé lé ọkọ ti papọ̀ jù ẹ dàbí obìnrin tí wọ́n máa ń lé lé ọkọ tí ò bá rẹ́ni fẹ́ ala sunnati Allahi wa rasulih sọ̀rọ̀ pé tó súnmọ́ kókó máa ṣẹlẹ̀ ní pé wọ́n máa ṣe zina nítorí pé tẹ́lẹ̀ ìgbà tí wọ́n mọ́kùnrin kankan tó ń gbélé bàbá rẹ̀ bóyá ó lè ṣe sùúrù.

ǹjẹ́ fitina àti balaya àti bilisi táwọn obìnrin ń fa àwọn onílọ dẹ́kun rẹ̀ bí ọlọ́run ṣe àtúnṣe ló lóore jù àtúnṣe ló lóore jù ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkọ ń ṣe gbogbo ojúṣe rẹ̀ ń ṣe gbogbo ẹ̀tọ́ ọkàrí pọpọ yíwà padà ni ìwà ló yí padà kìí ṣe pójúṣe rẹ̀ kò ṣe ìyàwó da gbogbo léwu sílẹ̀ ní wọ́n òun yọ̀ǹda rẹ̀ pé kíni tí ń wò pé ga gbogbo ẹ̀tọ́ tó lóun ṣe ga kí já a àwọn obìnrin ìgbàlódé wọ́n mọ̀ wọ́n mọ̀ ká o wọ́n ká màmá wọn ò ní tẹ́lọ́rùn wallahi tí obìnrin in general tẹ́ já láì ní tẹ́lọ́rùn táwọn obìnrin ìwòyí tún ga tí wọ́n ga kò sí fún wọn tí wọ́n dùpẹ́ fọlọ́ àyàfi àwọn ìtọ́nà ọba bá sàánù àti pé wọ́n rú bọ̀ ó ti ẹ̀wọ́ ọlọ́run ó rú ọmọ ọgbà ọ̀sán ẹ̀fí lè wúwo pọ̀ títí tó fi gbélélé tó fi sọ́ọ̀lù lẹ̀ báyìí bẹ́ẹ̀ máa wọ ara ni. ọdọ a sẹ́mi pọ́ ọdọ ṣe àbíbẹ̀ gbogbo ẹ̀ ń ṣe ẹ̀ ẹ̀ nìkan ni ò ògbàtẹ bá wà fún tiẹ̀ nínú àwọn kẹtẹ gbé wà bàbá bá gbé wọlé kò sí nu ẹsẹ a la ilaha illa ṣé lọ́la ẹ rà mí wá ẹ kúkú ní ìrà wá torí ẹ ọlọ́ni àtúnṣe lọ́dà o. wà ọ̀dẹ́rọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń fọṣọ ṣá àmọ́túnṣe àti ìrìṣẹ́ kò ní rọrùn o àyàfi kíkíní ọkọ àti ìyàwó tí wọ́n ṣagbára láti kápá ahun tó ti rí ìdíjókòó sẹ́ni kálukú. obìnrin yóò sàhùn pé ntọ́lọ̀ sílẹ̀tọ̀ ọ̀hún báwo ni wọ́n fi sílẹ̀ ntọ́lọ̀ sílẹ̀tọ̀ ọ̀hún báwo ni màá ṣe fi sílẹ̀ fún tani kọ̀tọ́ fi sílẹ̀ ntọ́lọ̀ sílẹ̀tọ̀ ọ̀hún báwo ni màá fi sílẹ̀ obìnrin yóò máa sàhùn rẹ̀ kí wọn afọjọ́ tèmi sílẹ̀ kí n fún tani kí n kíkọ́ máa náwó lé mi lórí máa ń pé kí n yé torí omi ìka ní àwọn ọjọ́ náà bí owó ni lẹ́nu rẹ̀ yóò máa wò pé àgọ̀ ìní ó jẹ́ kó òun step down ọkùnrin náà òun náà máa wò pé ẹni tí ń fẹ́ má ẹni tí ń ní ìdìmá kí ni túmọ̀ kí n fi ilẹ̀ ńlẹ̀ mi kí n túmọ̀ náwó mi lé lórí agbọ́pọ̀ àní sọ́dọ̀ rẹ̀ wọ́n á ní kí n tẹ́lẹ̀ náà fẹ́ sọ́dọ̀ rẹ̀ mọ́ màṣíkì nọmba so ṣùgbọ́n nítorí máa náwó létà ni lórí pé kíni sẹ́mi pé mi tiẹ̀ náà mọ̀ pé à ọ̀ tó bá ń lọ fowó yẹn tọ́jú àwọn ọmọ rẹ̀ sí kò pé ju eléyìí tó pé á so ọlọ́ọ̀ni àtúnṣe lórí ṣùgbọ́n ahọ́n ti ráyè jókòó sí ẹ̀mí kálukú ẹ̀mí kò ní jẹ́ kókò ní wọ́n fẹ́ sọ pé òun jù kankan lẹ̀ ọjọ́ jẹ́ tó kọ̀ọ̀kan ọmọ sí máa ẹni ọ̀hún yóò sì mú kí ọkọ náà máa sọ yìí pé ẹni tí ò wù mí máa ń kí ọkọ náà lọ́wọ́ wá sí. ọlọ́ni wa ìrìnàjò sínú wa tẹ̀tẹ̀kù ṣùgbọ́n tẹ́ bá ṣe dáadáa tẹ́ bá ṣe dáadáa sáwọn ìyàwó yìí tẹ́yìn náà bá ṣe dáadáa sáwọn ọkọ yìí wọ́n tẹ̀tẹ̀kù tẹ̀sí sọ́ra fún àtìkọ̀ wọn lẹ̀ tí bá ṣe dáadáa sí wọn torí pé ó ṣeéṣe ká kórìíra nǹkankan kọ́ làwọn bó forí sí lórí tí ó pọ̀ tí bá ṣe dáadáa sí wọn tẹ̀ sì sọ́ra fáti kọ̀ wọ́n lẹ̀ fa inna Allaha kana bima ta'maluna khabira dáadáa ju ọlọ́run ọba wa olùmọ̀ni o nípa gbogbo ń tẹ̀ ń ṣe àti tẹ́ ẹ sí ń kọ̀kọ̀ àti tẹ́ ẹ sí yóò sì san yín lẹ́sàn-án ni pé ọlọ́run bá tún pààrọ̀ wa fún wa àní ká má kọ̀ wọ́n lẹ́sẹ̀ àní ká má kọ̀ wọ́n lẹ́sẹ̀ ká má fi wo àwọn ọmọ tiwa náà torí ìwọ náà bá kọ bí abo máa ro máa fi wo àwọn ọmọ rẹ ọmọ kankan lẹkùn ní pé salamu aleykum baba aleykum salam. kaasị nkà sí nǹkan ọ̀sọ́pọ̀ ń bọ̀ wá kí wa ó ti ṣẹlẹ̀ ọkọ bó lè ṣe fi torí rẹ ẹyin náà bẹ́ẹ̀ sì máa rí i pé ń ta yín la bẹ́ẹ̀ náà ni ta àwọn òbí ti ìyàwó tiyín náà lára bá lè dáadáa tẹ a ṣe yóò sì san yín lẹ́sàn lórí dáadáa ṣùgbọ́n o a rí i pé ohun tó máa ń fa wàhálà púpọ̀ jù òun náà ni ó ṣe dọ́gba kò ṣe dọ́gba ó ṣe déédéé kò ṣe déédéé ǹjẹ́ àyè wa gbà wá bí jọ́nà kan ń bẹ bí tí ọkùnrin lè gbà tó fi lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ bọ́ọ̀ bá níyàwó méjì bọ́ọ̀ bá ní mẹ́ta tọ́ọ̀ bá ní mẹ́rin ṣé agbárí kan bẹ ṣé ọ̀nà kan bẹ tá a lè gbà láti fi ṣe dọ́gba láàrin àwọn obìnrin yìí eléyìí la sọ nípa tó bá di lọ́la so ṣeéṣe àbí ò ṣeéṣe tó ń ti ni ṣe dọ́gba kátó dípa láǹfààní àti fẹ́yàwó méjì agbọ́dọ̀ lè ṣe dọ́gba kótó dípa láǹfààní àti fẹ́yàwó ǹjẹ́ sars lè ṣe dọ́gba ń bí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wàá níbi èrè kùsùn. aleykum alhamdulillah oníbèrè ni nígbà tó ṣe pé àyà alukur'ani ntọ́lọ́ wọn bá ń pàkíyèsí wá sí nínú rẹ̀ òun ni ọ̀nà tá a gbà láti fi di àwọn obìnrin wa mú tá ní jẹ́ ǹjẹ́ wà lè ṣeéṣe kó jẹ́ pé òbí ọmọbìnrin gángan lọ́sànán kí ọkọ ọmọ àwọn kọ́kọ́ ọmọ àwọn sílẹ̀ bí kí wọ́n sì tún tara bẹ́ẹ̀ mọ̀jẹ̀ni tó sẹ́lọ̀ bí àpèjúwe kó jẹ́ pé ẹni tí yẹn fọmọ fún babaláwo ni àmì ìwà fún babaláwo mùsùlùmí lè yàn téèyàn fi fọmọ fún ṣùgbọ́n gbàtà fọmọ fún tán gbogbo àwọn àròyìn tí ń dé báyìí látọ̀dọ̀ ọmọ náà ní ilé ọkọ òun o wọ́n kàn lè wò sùnsùn wọ́n láwọn wá eegun ike abuké àwọn fẹ́ẹ́ rí àbí irun pèǹpéjò àwọn fẹ́ẹ́ fi kún àbí kọ́pọ̀ òun wọ́n máa sun olóko ńlá títí tí èdè èédú ráúráú wọ́n máa fi sí àwọn èèyàn gbẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóye kúkúrú babaláwo ló ń fẹ́ ṣé òbí ọmọ wa lè tọrọ pé kí ọkọ yẹn kọ́kọ́ mọ àwọn sílẹ̀ àbí báwo alihamudulilayi ẹni tí wọ́n ń ṣerú rẹ̀ àní ìdìbà sọ fún pé kọ́kọ́ mọ́lẹ̀ àní ìdìbà sọ fún pé kọ́kọ́ mọ́lẹ̀ tọ́mọ bá ti kú lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ìgì tí ń bẹ láàrin wọn lágbára torí pé kìí ṣe mùsùlùmí tó bá sì hàn gbígbé ẹni tí obìnrin mùsùlùmá tó ń ṣèyàwó fún kìí ṣe mùsùlùmí ìgì yẹn ti túká látijọ́ kò ní ìdí pé kẹsẹsẹ tó máa tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kọ́kọ́ kí nílẹ̀ náà aleykum salaam.